station. dákun bá wa ṣe ètò yìí bí ẹ ṣe ń wọlé sí orí ètò wa ní tòní bí ẹ ṣe ń wọlé sórí ètò tí ó ń kalẹ̀ jìbà sí àgọ́dọ̀ yín bí ẹ ṣe ń wọlé sí orí ètò tó ń pe ti ọmọdé tó ń pe tàgbàlagbà bí ẹ ṣe ń wọlé sí orí ètò tó ń pe èmi tó ń pe ẹ̀yin wípé kí ẹ wá nǹkan fìdílé ẹ jẹ́ kí àjọmùmí ọgbọ́n ẹ wá nǹkan fìdílé ẹ jẹ́ kí àjọmù ìmọ̀ ẹ wá nǹkan fìdílé ẹ jẹ́ kájọ mú ẹ jẹ́ kí a jọ jíròrò ẹ̀ ẹ jẹ́ kí a jọ sọ lọ́tẹ̀ yìí torí wọ́n sọ wípé àjọsọ èmi àti yín ni ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ kí a jọ sọ ẹ dákun ẹ jọ bí ẹ ṣe ń wọlé ẹ máa bá wa ṣí ètò yìí káàkiri ẹ bá wa ṣí ẹ ẹ bá wa fi ṣe party watch kódà ẹ bá wa ṣí ẹ sí orí timeline yín ẹ bá wa ṣí ẹ káàkiri káàkiri torí pé ara ọ̀tọ̀ eléyìí ni àtúnmúdé lónìí ara ọ̀tọ̀ òun náà ni ohun tí ti mọ̀ pé ọlọ́tọ̀ ó ní ti ohun ọ̀tọ̀ torí pé ọ̀tọ̀ ni tọ́lú ọ̀tọ̀ ni tọ̀lú ọ̀tọ̀ ni tọ̀lú tọ̀lú arọ gbogbo ẹ̀yin tí ẹ ń darapọ̀ mọ́ wa lónìí pé ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa ṣíà ètò yìí ẹ bá wa pín káàkiri ẹ bá wa pín káàkiri ẹ bá wa pín ká a ó máa yànnà náà wọn ohun tó yẹ kí a mọ̀ ohun tó rójú ẹ rí i pé a sọ pé àkọlé ètò wa tòní ni pé do you think Nigerian can ever be great again kí ni tí wọ́n rò ṣé gbogbo wa rò wípé orílẹ̀-èdè nàìjíríà ó lè padà wá dà ṣé ó ti dáa ṣé a ti wà ní inú ìgbádùn rèé ṣé àwọn ọmọ tí a mọ̀ sí ọmọ nàìjíríà ṣé wọ́n ti wà nínú ìfọ̀kànbalẹ̀ rí ṣé wọ́n ti wà nínú àlàáfíà rí ṣé wọ́n ti wà nínú ayọ̀ rí ṣé wọ́n ti wà níbi tí ìjọba ti ń ṣe ìjọba òtítọ́ àti òdodo rí ṣé wọ́n ti wà níbi tí ohun gbogbo ti ń lọ létòlétò rí ṣé wọ́n ti wà níbi tó jẹ́ wípé wọn ò ti fi ẹ̀tọ́ ọmọ ènìyàn dún rí ṣé wọ́n ti wà níbi tí wọn ò ti fi ẹ̀tọ́ oníkúlùkù tí wọn ò ti fi dùn gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ni a ó máa gbé yẹ̀wò ní òní arọ ẹnikẹ́ni pé dákun ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣí ètò yìí ẹ bá wa ṣí ẹ jẹ́ kí ó kárí lé ẹ jẹ́ kí ó kárí oko kí a tó bẹ̀rẹ̀. ilẹ̀kùn ìní ti ṣí ní ìfọlọ́run ọpẹ́ ní fún Ọlọ́run tó tún ṣílẹ̀kùn ní ọpẹ́ ní fún Olódùmarè. ẹ̀yin ènìyàn ẹ dákun ẹ bá wa dá sí ètò yìí lónìí ẹ bá wa ṣí ètò ẹ jẹ́ kí ó kárí ẹ jẹ́ kí ó kárí ẹ jẹ́ kí ó kárí ilé ẹ jẹ́ kí ó kárí oko ẹ bá wa fi ṣe party watch káàkiri káàkiri kí a tó bẹ̀rẹ̀ ẹ bá wa ṣí ètò yìí torí pé kété tí àwọn ènìyàn bá ti wọlé díẹ̀ díẹ̀ òun náà ni a ó bẹ̀rẹ̀ láì ní fi ètò yìí falẹ̀ rárá kété tí àwọn èèyàn bá ti wọlé òun náà ni a ó bẹ̀rẹ̀ tí kò sì sí tí a ó ṣe bí falẹ̀ ẹ jẹ́ kí a tún ṣe ẹ̀ sí orí àwọn tí a mọ̀ sí àwọn ti ara ti Facebook wa tí a bá ti wá ṣí ẹ̀ tán pátápátá tí àwọn ènìyàn bá ti wọlé a wá bẹ̀rẹ̀ ní pẹ̀rẹ̀wò kí ló ń ta mú wá kí ló ń ti àtúnfẹ́ sọ kí ni ohun tá a fẹ́ sọ lónìí kí ló ń ta mú wá lónìí kí ló ń ti àtúnfẹ́ jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n bá wa dá sí nítorí wípé ohun gbogbo tá a bá ti mú wá náà a máa fẹ́ kí àwọn ènìyàn kí wọ́n bá wa dá sí torí pé a ò lè nìkan ṣe bẹ́ẹ̀ n ta ń ṣe yìí kì í ṣe ti àwa nìkan tí a lè dá ṣe torí pé a gbọ́dọ̀ jẹ́ kí àwọn ènìyàn wọn bá wa dá sí gbogbo àwọn tí wọ́n bá nífẹ̀ẹ́ láti bá wa dá sí ètò yìí ẹ bá wa dá sí nílé lóko ẹ bá wa dá sí ẹ jẹ́ kí a jọ ṣe ẹ bá wa fi ṣe timeline ẹ bá wa ṣe ẹ bá wa fi ṣe party watch káàkiri káàkiri gbogbo ibi tí ẹ̀yin náà ti ẹ ti tí ẹ ti ń ṣe gúrúùpù sí ẹ bá wa ṣe ẹ bá wa pe ẹbí ẹ bá wa pè ara ẹ jẹ́ kí àwọn náà kí wọ́n jọ ẹ bá wa ṣe ẹ̀ fún ẹbí àti ọ̀rẹ́ yín ẹ jẹ́ kí àwọn náà ẹ jẹ́ kí wọ́n join wa lórí ètò tòní nítorí pé àjọṣe mi àti yín ni torí pé ìsíwò ìwòrìwò ohun tí a bá dìjọ wò gígùn náà ni wọ́n ní ó máa ń gún lónìí a ó dìjọ wò ó ǹjẹ́ orílẹ̀-èdè nàìjíríà ǹjẹ́ ó ti dáa rí ǹjẹ́ àti ìgbà kan wà ní ìrẹ́pọ̀ rí ǹjẹ́ àti ìgbà kan wà ní òmìnira rí ǹjẹ́ àti ìgbà kan jẹ́ ẹni tó jẹ́ pé àwa ni à ń kọ̀ǹtró gbogbo tí Elédùmarè gbogbo tó fún wa ǹjẹ́ àti ìgbà kan jẹ́ ẹni tó jẹ́ wípé ó ní ọrọ̀ ó ní ọlá ǹjẹ́ àti ìgbà kan wà ní inú ìgbádùn ǹjẹ́ àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà àti ìgbà kan wà ní inú ìgbádùn rẹ̀ ẹ mọ̀ pé tí àwọn èèyàn bá wà nínú ìgbádùn ẹ rí i pé yóò ní àwọn nǹkan tí àwọn tí a mọ̀ sí ọmọ onílùú tí wọ́n ti jàǹfààní rí kí ni tí àwọn ọmọ onílùú tí wọ́n ti jàǹfààní rí kí ni tí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ti jàǹfààní nínú ìṣèjọba rí lónìí ẹ jẹ́ kí àjọ wò ó ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ kájọ fojú sùnùkùn wò ó torí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wà ní àwọn nígbàgbọ́ nínú tí à ń pè ní one Nigeria tó bá nígbàgbọ́ nínú one Nigeria kí lè dí tó fi nígbàgbọ́ kí làwọn tó ti ṣẹlẹ̀ rí tó fún ọ ní assurance pé we are still in a good position that we can still be one what uh, assurance that you can give to the people and how do you confuse them that no we are in a good time before because ẹni tó bá yorùbá wọn ní ẹjọ́ máa dá sọ̀rọ̀ ni wọ́n ní títí ọrùn ẹ̀ òun náà ni àkọ́kọ́ wò àwọn tí wọ́n ti ṣèjọba lé wa lórí rí kí ni tí wọ́n ti ṣe fún wa rí kí làwọn tí wọ́n ti kí ni àwọn kí ló ń tà lè tọ́ka sí pé tí wọ́n ti ṣe rèé kí làwọn tí àwa gan fún ara wa lè rí pé àwọn ẹni yìí wọ́n ti ṣe nǹkan báyìí kódà nígbà tí ayé nígbà tí ayé dúdú nígbà táyé funfun nígbà táyé pupa nígbà táyé wà nígbà táyé wà ń wo nǹkan bá nǹkan báyìí ni wọ́n ti ṣe rí ǹjẹ́ a lè tọ́ka sí i ǹjẹ́ ó ti jẹ́ a lè rí ǹjẹ́ àwọn kan tó ṣe fojú rí ǹjẹ́ àwọn kan tó jẹ́ pé akàntì ẹ̀ lè sọ wípé àwọn wọ̀nyí wọ́n ti ṣe rí kí ni assurance wọn kí ni tá a lè rí tó jẹ́ pé a fi sọ wípé dandan ni a sáà gbọ́dọ̀ dúró dandan àwọn tí wọ́n ní ká dúró pé ká má lọ pé a gbọ́dọ̀ dúró sórí orílẹ̀-èdè nàìjíríà yìí a ò gbọ́dọ̀ lọ tí wọ́n sì tẹnumọ́ wípé a ò gbọ́dọ̀ lọ wọ́n sì dó lórí wípé wá nàìjíríà kí ni tí wọ́n rí yorùbá wọ́n ní pé ó máa ní tí èèyàn rí lọ́bẹ̀ tí ó fi wá ru ọwọ́ kí ni tí ó rí lọ́bẹ̀ tí ẹ fi wá ru ọwọ́ kí ni tẹ́ ẹ rò tẹ́ ẹ fi rò wípé ó yẹ kí a máa lọ ó yẹ ká dúró kí làwọn tẹ́ ẹ rí àwọn nǹkan wọ̀nyí òun náà ni gbogbo wa tí a ó máa gbé yẹ̀wò lónìí lónìí náà ni a ó máa gbé yẹ̀wò kò ní dọ̀la àwọn nǹkan wọ̀nyí òun náà ni a ó jọ máa sọ̀rọ̀ pé a ló bá wá rí bẹ́ẹ̀ kí ló dé níbo lọ̀rọ̀ tí wọ́n wá tún bá jẹ́ pé gbogbo ohun tá a gbọ́ yìí àti gbogbo tí a fẹ́ sọ lónìí jáde bó ṣe rí nìyàn jẹ́ pé tọ̀ ohun tó dáa òun náà ní kí gbogbo wa pátápátá kí a tètè bá ẹsẹ̀ wa sọ̀rọ̀ kí gbogbo wa kí a darapọ̀ mọ́ ẹgbẹ́ YNN láti pé Yorùbá Nation nígbà tí a ò bá ti rí ohunkóhun tàbí ohunkóhun tó lè sọ pàtó irú tí orílẹ̀ Nàìjíríà tí ó ti jẹ́rí tàbí ohun tá a ti ṣe rí tàbí ohun tí a ti ṣe rí tàbí àlàáfíà tàbí ìdùnnú èyí tí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ti rí ẹ dákun ẹ bá wa ṣe party watch kí a tó bẹ̀rẹ̀ kí a tó bẹ̀rẹ̀ ètò náà ní pẹ̀rẹ̀ a ò ní pẹ́ bẹ̀rẹ̀ tó bá ti kú bóyá bíi lẹ́yìn ìṣẹ́jú méjì sí mẹ́ta ń sìn a ó bọ̀ sí àgbàmì ètò. ọmọ owó jẹ ẹbùn yìí pa débi pé àpèjà ara má pè tàná ni ó méje lárúbọ látọrun ni iṣẹ́ ọ̀hún màmá ni bó jiyàn ni wọ́n ti ṣèrè kún ṣe tó tó fún mo bẹ̀bẹ̀ fọmọ borí owó kó má ṣe ṣàfẹ́kùn ọgbọ́n kó má ṣàfẹ́kùn ìmọ̀ kó má ṣe ṣàfẹ́kùn ṣàfihàn ọ̀rọ̀ ẹ̀sìn lọ́lọ́kan òjọ̀kan káyọjú ẹ̀ kó má ṣe dàrú lẹ́nu ọmọkùnrin owó. ẹnu nìkan láwọn ti pápọ̀ òun àìsí bẹ́ẹ̀ láì dá sí ọmọkùnrin owó wá wí ti yẹ fáyé. fẹ́wọ́ méjì ó kejì ẹ̀ fúfú lẹ́lẹ́wọ́ méjì ó karùn ó. márùn tó kù ló fi sọmọ ọba lóhùn rẹ̀ ìkan fọba lọ́wọ́ gbalẹ̀ ìbọn fọba lépo tó fi ń jẹṣu ìkan ṣẹyìn tó dùn fọba ìkan ṣẹyìn. láti ìdẹ̀lẹ̀ ó ti máa gbọ́ káàkiri àgbáyé. ẹ bá ti gbóhùn yìí ọmọ borí owó lóde. dénì ọmọ àrẹ̀sà ọmọ borí owó lábá. adé bí a ṣe ń dé lónìí elédùnmarè ọba àjíkẹ́ elédùnmarè ọba àjíkẹ́ ọba tó ní ohun gbogbo ọba aládé àlàáfíà ọlọ́run àwọn ọlọ́run ọba tó jẹ́ wípé òun nìkan náà ni. Kanani, kò sí ẹ̀dá tí ó tó ọlọ́run kò sì sí ẹ̀dá kankan tó lè sọ wípé òun ni ọlọ́run ọlọ́run ọ̀hún òun náà ni ọba tí ó ju ohun gbogbo lọ ọba tó ju èmi àti rẹ lọ ọba tó jẹ́ wípé òun náà ni ó ń ṣe ẹ̀dá èmi àti rẹ òun la ṣe ń pè ní ọlọ́run torí pé òun náà ni ọba ọlọ́run òun la ṣe ń pè ní elédùmarè òun la ṣe ń pè ní àárí ìró àlá òun náà ni a ṣe ń pè ní ọba alágbára gíga ó láṣẹ pé ní ọlọ́run tó jẹ́ wípé kò sí ẹnikẹ́ni tó lè mú ọba tó jẹ́ wípé ó ní agbára lórí ohun gbogbo ọlọ́run yìí òun náà ni ó ṣẹ̀dá ìrẹ ló ṣẹ̀dá èmi ọlọ́run yìí òun náà ló dá ìrẹ ló dá èmi ọlọ́run yìí òun ló dá afẹ́fẹ́ ló dá omi ló dá òṣùpá ló dá ìràwọ̀ ló dá gbogbo ẹyẹ tí ó ń fò ní ojú ọ̀run torí pé òun nìkan ni ọba adẹ́dàá òun nìkan náà ni ọba aṣẹ̀dá torí pé òun nìkan òun náà ni ọba tó jẹ́ wípé kò sí ẹnikẹ́ni tó lè mú ọlọ́run alágbára o elédùmarè ọba tá a ó máa kì tá a nílé kì tán ọlọ́run tá a ó máa pe orúkọ rẹ̀ tí a ò nílé pè tán ọba tá a ó máa kì ní gbogbo ìgbà ha a máa sọ wípé elédùmarè ọba ò ó máa ṣe o àárí ìró àlá alágbádá tó ń tẹrẹrẹ kárí ayé ọlọ́gbọgbọrọ ti yọmọ ẹ̀ lọ́fìn ọba tó ta sánmà bí ẹni tasọ elédùnmarè ọba àrà ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni kódà ní àwọn ìlú kan báyìí a ó máa wà ní dédé bóyá bí aago a lè sọ wípé bóyá bí aago mẹ́jọ tàbí sí aago mẹ́wàá alẹ́ ní àwọn ìlú kan sì rèé a lè wà ní bóyá bí dédé bóyá aago mẹ́fà àárọ̀ ẹ wò ó ní àwọn ìlú kan wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ a lè wà ní dédé bóyá bí aago méjì òru bí ọlọ́run ọba bó ṣe máa ń ṣe iṣẹ́ agbára rẹ̀ lè torí pé ọba tó máa ń ṣe ohun gbogbo ní gbogbo ara ni torí pé òun gangan ni ara òun náà ni ọlọ́run ara òun náà ni ọba tó jẹ́ wípé ó máa ń dára nígbàkigbà tí ó bá wù ú tí ò sì sí ẹnikẹ́ni tí ó lè mú kò sí ẹnikẹ́ni tó lè mú ọlọ́run lọ́wọ́ dúró nígbà tí ó bá ń jẹ́wọ́ ara rẹ̀ nínú gbáyé náà ní òní ẹ pé a pe àkọlé tòní a sọ wípé ǹjẹ́ orílẹ̀-èdè nàìjíríà ǹjẹ́ ó tilẹ̀ dàbí ah mo kí ẹ̀gbọ́n mi àtàtà adéyẹmí ọláyíwọlá wọ́n ní wọ́n ní there is no way Nigeria ni <laughs> wọ́n ní <laughs> ẹ ẹ dàtí lónìí wọ́n ní there is no way Nigeria can be great under the bẹ́ẹ̀ ni ẹ rí wò tọ́ gbogbo ẹ̀ náà láàmú yànnàná ni ò ní bóyá yóò great àbí kò ní great nígbà tí èmi gábá kọ́kọ́ tú tọwọ́ mi kalẹ̀ náà ẹ̀yin náà wà bá mi dá sí torí pé mo fẹ́ kí àwọn ènìyàn ká bá wa ṣe ètò yìí kó kárí àti ìjùyàn bíi mẹ́wàá lọ tó ń wò wá nígbà tí n bá wá da tèmi kalẹ̀ ẹ wàá wò ó bóyá nàìjíríà bóyá á gírètì àbí àní gírètì ẹ rí bí bí nàìjíríà ò bá gírètì á máa mọ̀ bá a sì ní gírètì òní náà ni gbogbo wa ó mọ̀ níbi tá a bá dé àti ibi tó já àti ibi tó kù tá a máa lọ òní náà la mọ̀ o bí nàìjíríà bá máa jẹ́ problem of the break up àmọ́ bí ò bá sì ní break up àmọ́ ṣùgbọ́n ó dájú wípé orílẹ̀-èdè nàìjíríà yóò padà pín ó nàìjíríà á pín yẹlẹyẹlẹ á pín kódà á pín kọjá òkúta ẹ̀là tọ́jà ń gbọ́ pé òkúta ẹ̀là tẹ́rẹ́ ẹ̀là òkúta ẹ̀là tẹ́rẹ́ ẹ̀là bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ nàìjíríà ti di ọ̀rọ̀ òkè láńgbòdo ẹ̀rí wọn ni a ò ní ní kí ọmọdé kó má dẹ́tẹ̀ wọ́n ní tí ó bá ti lè da inú òkè láńgbòdo gbé a ò lè sọ wípé kí àwọn wọ̀nyí kí wọ́n má dẹ́tẹ̀ adẹ́tẹ̀ ni wọ́n ṣùgbọ́n tí wọn ò lè fún wàrà wọn a máa fẹ́ da wàrà nù torí pé n tí wọn ò lè ṣe pátápátá òun náà ni wọn a máa fẹ́ pinwẹ́ fún àwọn ènìyàn láti ṣe ara tí wọn à lè dá òun náà ni wọn máa fẹ́ pinwẹ́ fún àwọn èèyàn pé àwọn lè dá tàbí agbára tí wọn à ní òun náà ni wọn máa fẹ́ sọ pé kí àwọn ènìyàn kí wọn ṣe ẹ ọ̀rọ̀ yìí ó dàbí ọ̀rọ̀ òkòtó eléyìí tá a jù sódò odò ń gbé lọ ó lóun ò dúró odò ń gbé lọ ó lóun ò wẹ̀yìn odò ń gbé lọ ó ní ìyálà ìyá òun gangan gangan bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ wọ́n ní àti ẹsẹ̀ gbọdọ̀ ọ̀ní tó ń fà á mo kí ẹ̀gbọ́n mi ayẹni tí wọ́n bá wá darapọ̀ mi lónìí tí a ò bá rí kí àwọn ènìyàn kí wọ́n wọlé bẹ́ẹ̀ bóyá àwọn ènìyàn ti lọ lọ ṣùgbọ́n lónìí a ó tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ kalẹ̀ ẹ jẹ́ ká wò ó a sọ wípé do you think Nigerian can never be great again Do you ever think that Nigeria is great before? That is a question I need to ask you. Because we need to ask ourselves, is it Nigeria great before? Let's go back to 1820 or to 1802 to 1800. Let's go back to wherever the count, wherever the number that was. Let's go back and see where and where Nigeria was great before Because when we talk about a country who have great before, you will see their indigent, you will see their citizen, they are living in a, a comfortable place. There is a full electricity, light, welfare, and other. Are we have such that in Nigeria before? Are we have 24 hours electricity in Nigeria before? Are we have welfare in Nigeria before? Are we have all the facilities that the government has to provide for their citizens? Are we as it before? Are they Nigerian be good before? Are they Nigeria is living in harmony before? Are they Nigeria is living in peace before? We need to ask this question first. Then let's go back. Today, we will try as much as possible to mix both English and Yoruba. Don't mind my English. I'm not a lingu- I'm not uh I didn't read uh it's not linguistic. So if I'm missing it, if I didn't correct it, just take it like that. Now my question is this. Let's go back, back, back days that there is no Nigerian. No names called Nigerian. Then our father, our great father, are they living in a good condition before? Yes, they have. but we are not Nigerian. Everybody is living separately. Yoruba is Yoruba, Yibo is Yibo, Hausa is Hausa. And at that time, It is only Yoruba that are living in a good, it is only Yoruba that are living in a peace and harmony. Because at that time, people would go to the market, leave their goods in the market, and went home. People that wanted to buy, which is buyer, they would just go there and buy and take it and put the money there. Nothing will happen to the money, even though even the owner of the even the owner of the market came, even though two or three or four days, he will still met his money there. No, nothing will touch his money. Even people will be passing, going back to the, go to the village, go to the farm. This this money will be there. Will see any tó máa fọwọ́ kan owó yẹn gbà yẹn. Nobody will touch it. Nobody as per the history, nobody. But why we call Nigeria? Because it's not every one of us know the reason why we call Nigeria. Then I will take us back to the history. I will take us back to the history. Then we will take it one after the other. As we all know, the name Nigerian was named on January 8, 1897. That name of Nigerian, it is not by God. That name of Nigeria, it is not by the people of Nigeria that name of Nigeria it is not by the people who willingly said we want to be Nigeria kì í ṣe àwa la sọ pé Nigeria that is why one thing that we need to know every one of us unless we are deceiving ourselves Nigerian can never be great can never be, even though I'm telling you let them bring let them bring Joe Biden let them bring Obama let them bring the Sultan of the the Emir of UAE let them be there to come and rule Nigeria Let them bring the president of China to come and rule Nigeria. They can never succeed. They can never succeed because that name Nigeria was under the trade by pattern. That is, I'm going to economics. When you talk about the trade by pattern, you give me this, I give you this. They use that name as a trade. They use that name as a market name. Nigeria is just like when, when you call a market, the market, the market, ìjọ uh, ah, market ọbalẹ̀ndé market that's exactly the name of Nigeria ohun tó ń jẹ́ Nigeria nìyẹn wọ́n ń lo Nigeria láti fi ṣe pàṣípààrọ̀ ọjà ni a fi Nigeria tajà ni Nigeria dàbí ọjà tí àwọn òyìnbó ọjọ́run wọ́n wá nájà ni ó dàbí tá a bá sọ pé à ń lọ sí Òṣòdì market à ń lọ sí kìnìkan market bẹ́ẹ̀ lọ́rọ̀ Nigeria ṣe jẹ́ a fi Nigeria tajà òun ni a sì sọ ní orúkọ tí ń jẹ́ Nigeria ní ọjọ́ kẹjọ oṣù kínní oṣù kínní ọdún 1897 it was named that Nigeria on January 8 1897 by a British journalist by a British journalist by a British journalist tí ó ń jẹ́ Flora Shaw this Flora Shaw later married Lord Lugard so the family the husband and wife That's are the one who use Nigeria as a trade by button. Then how do you want a country they use for a trade by button to be great? Let us go back to the market that we are seeing today. ọjà tí àwọn people will come people will come and buy the market they will go people will come and buy they will go because nobody will think about the about the welfare of those who are in the market. They don't care whether you sell. They don't care whether you don't sell. Everybody just come and buy his market. Then everybody will bring his goods to sell. If you like, know how to how how, how to call the customer. If you don't like, don't know how to convince customer to buy your market. You, your market will still remain there. Nigeria will still remain. Then American, they will still come to buy market from Nigeria and they will still go and go and go. Nigeria will still remain nothing ọjà òní nàìjíríà àwọn tí wọ́n ti ṣe adarí nàìjíríà àwọn tí wọ́n ti rú nàìjíríà rí wọ́n wà torí pé sálọ lúgà òun ló kọ́kọ́ dé orílẹ̀-èdè nàìjíríà ó dé nígbà tó di 1912 and 1914 ìgbà yẹn ló bẹ̀rẹ̀ sí ní rú as governor of the colonies and and then ó dẹ̀ tó rú nígbà tó jẹ́ governor of colony protectorate ló tún jẹ́ nígbà yẹn fún southern nigeria that is lọ lúgà lọ lúgà fún alára ẹ̀ ní 1912 sí 1914 1912 to 1914 after the Nigeria has been named lẹ́yìn ìgbà tí wọ́n ti sọ wá ní orúkọ ní ọjọ́ kẹjọ oṣù kínní ọdún 1897 please write it down and go and take your research ọdún 1897 ní ọjọ́ kẹjọ oṣù kínní ni wọ́n déèmù orúkọ nàìjíríà ẹni tó dẹ̀ néèmù ẹ̀ náà á pè ní Florasol ẹni tó jẹ́ arábìnrin agbẹjọ́rò fún ìran òyìnbó and end of day ó padà wá fẹ́ lọ lúgà wọ́n padà fẹ́ra wọn òun àti lọ lúgà wọ́n padà wá fẹ́ra wọn òun ló sọ orúkọ nàìjíríà kódà wọn orúkọ nàìjíríà yẹn gan wọ́n mú látara niger river látara running niger river ni wọ́n ti mú orúkọ ọ̀hún ó yọ látara nàìjíríà wọn jọ ń sàkúrò ọ̀tọ̀ ọ̀rọ̀ pé orúkọ wo la fẹ́ sọ àwọn wọ̀nyí ọ̀nà wo la lè gbà tá a lè fi kó wọn lẹ́rú ọ̀nà wo la lè gbà tá a lè fi kó tí wọ́n ní ọ̀nà wo tí a lè fi kó wọn papọ̀ ọ̀nà wo tá a lè fi yàn wọ́n jẹ olójẹ́ ìwé ṣe bí wọ́n ní nàìjíríà ń bẹ̀ ká kú sọ wọ́n ní nàìjíríà area jàre nàìjíríà area ó ní wọ́n fi sọ orúkọ nàìjíríà ẹ ṣe pẹ̀yìn tí ẹ bá wa ṣe ètò yìí ẹ bá wa ṣe ẹ̀ kí ó káàkiri tí ẹ bá wa wò ó a ó rí i pé nígbà tó di ọdún 1912 sí ọdún 1914 òun náà ni lọ lúgà tígbà tí wọ́n ti sọ wá lórúkọ tán lọ lúgà ló wá jẹ́ the governor of the colony fún southern Nigeria òun ló jẹ́ the governor of colony fún south and the prote and then and the protectorate so ó jẹ́ governor ó tún jẹ́ protectorate fún southern Nigeria òun ló ń darí wọn òun ló tún máa bá wọn rajà òun ló tún ṣàkóso lórí wọn nígbà tó wá di ọdún nineteen o oh because mo mú un láti bẹ̀rẹ̀ ni torí pé kó tó di pé lọ lúgà dé àwọn méjì kan ti ṣáájú lọ lúgà wá àwọn méjì kan ti ṣáájú lọ lúgà wá kí lọ lúgà gan tó dé wọn ti ṣáájú ẹ̀ wá àwọn wo ni màá darúkọ wọn arákùnrin àkọ́kọ́ náà ni water egbin onápè ní water ecto eh, egaton yà water egaton water egaton wá ní 1903 I think ó wá ní 1903 ó dẹ̀ kúrò ní 1912 òun ló jẹ́ high commissioner of the southern region òun ni high commissioner of southern Nigeria òun ló jẹ́ southern Nigeria nígbà náà dẹ̀ ló tún jẹ́ governor of the colony fún southern Nigeria ní 1906 sí 1912 ìyẹn ni oyè tí arákùnrin méjì tá a mọ̀ sí Walter Egerton tí ó jẹ kó tó di pé wọ́n ta egerton dé wọ́n ń pe arákùnrin kan náà ní Raphael Moore wọ́n ń pè ní Raphael Moore ẹ lọ wádìí dáadáa Rafael Moore yìí náà òun náà jẹ́ high commissioner of southern Nigeria òun náà tún jẹ́ protectorate àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ni wọ́n jọ ṣe Nàìjíríà àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ni wọ́n jọ ṣe kó tó wá di wípé wọ́n wá sọ wípé ibẹ̀ ni wọ́n ti wá ní Nàìjíríà ẹ rí i pé ẹ rí i pé tẹ́ ẹ bá wò ó lẹ́yìn àwọn méjì tí wọ́n ti wá yìí Lugha ló wá wá gbẹ̀yìn ìyẹn tí mo kọ́ dárúkọ pé ó wá ní 1912 sí 1914 nígbà tí wọ́n sọ lórúkọ tẹ́ wo ìgbà yẹn náà ni wọ́n ìgbà tó di 1914 òun náà ni wọ́n gbé amalgamation jáde nígbà tí ó di 1914 tí wọ́n gbé amalgamation pé ẹ jẹ́ kí àjọ dà wọ́n pọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti sọ wá lórúkọ àwọn àtìyàwó ẹ̀ tí wọ́n ti fún wa lórúkọ ní ọjọ́ kìíní oṣù àbí ọjọ́ kẹjọ oṣù kìíní ọdún 19 ọdún 18 ninety seven ẹ̀yìn gbá yẹn ni wọ́n wò pé ó yẹ kí àwọn ṣe pé nígbà tó di tó di nineteen fourteen pé ok ẹ jẹ́ ká kó fún wọn ní amalgamation ẹ jẹ́ kí á dà wọ́n pọ̀ ẹ̀yìn gbá yẹn ni wọ́n dà wá pọ̀ nígbà tí wọ́n dẹ̀ fẹ́ dà wá pọ̀ rèé kì í ṣe àjọmọ gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà kì í ṣe àjọmọ haúsá haúsá lè mọ̀ kì í ṣe àjọmọ yíbò kì í ṣe àjọmọ yorùbá kì í ṣe àjọmọ gbogbo ọmọ nàìjíríà ni wọ́n ṣe dà wá pọ̀ ìyẹn ní nineteen fourteen tá a fi lọ sáyìn a forceful contract forceful ni wọ́n force wa láti sign ẹ̀ tí wọ́n pè ní forceful amalgamation forceful amalgamation òun ni wọ́n ṣe fún wa nígbà náà ẹ wá bá mi bi ni pé àwọn wo ló wà níbi tí wọ́n ti sign amalgamation yìí àwọn wo ló wà ńbẹ̀ àwọn wo ló jókòó síbẹ̀ nígbà tí wọ́n sign amalgamation yìí àwọn wo la jẹ bẹ̀rẹ̀ torí pé a fi èrú we build Nigerian with lies we they build Nigerian with fraud they build Nigerian with drama and then àwọn tí mo ń sọ yìí ẹ dákun ẹ máa kọ ẹ máa ẹ máa mú wọn sílẹ̀ torí pé Yorùbá wọ́n sọ wípé orúkọ ọmọ òun ló máa ń ru ọmọ orúkọ tí a sọ Nàìjíríà olóró ẹ má ṣe mistake orúkọ ọmọ òun ló máa ń sọ ẹ bá mi kọ kíni sílẹ̀ pé mo sọ ọ̀rọ̀ kan pé we create Nigerian with lies we create Nigerian with fraud They create Nigerian with drama. They create Nigerian with fraud. Wọ́n dá Nàìjíríà sílẹ̀ pẹ̀lú fraud. Wọ́n dá Nàìjíríà sílẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú irọ́ pípa. Wọ́n dá Nàìjíríà sílẹ̀ pẹ̀lú èké. Wọ́n dá Nàìjíríà sílẹ̀ pẹ̀lú pẹ̀lú drama pẹ̀lú àrékèrèké ni wọ́n ṣe dá Nigeria? sílẹ̀. That is why ìlú tí a bá ti dá kalẹ̀ pẹ̀lú àrékèrèké ìlú tí a bá ti dá kalẹ̀ pẹ̀lú fraud ìlú tí a bá ti dá kalẹ̀ pẹ̀lú àìsòtítọ́ ìlú tí a bá ti dá kalẹ̀ pẹ̀lú pẹ̀lú no unity ìlú tí a bá ti dá kalẹ̀ without honest despite that country can never be great it can't it can't it can't and then they use religion to separate us they use religion to separate us now let's go by this way we got our own amalgamation in 1914 the amalgamation that was forcefully signed. And then we have 28 people, 28 individual people who signed that amalgamation by the part and by the truth. 28, 28 individuals signed this amalgamation. Then at that time, the history said Nnamdi Asikwe was 10 years at that time. It was 10 years old at that time. Amadu Bello was four years old at that time, 1914, when amalgamation was forcefully signed by British colonies. And if you can see, Awolowo was five years old at that time. 28 people, 28 individuals forcefully signed this amalgamation. Then who are the 28 who signed that amalgamation? Because that is the question we need to ask. Who are the 28 who signed this amalgamation? Because after this, I will go back to what is happening in Nigeria now. After this, I will let you see a lot of things that is going in Nigeria now so that those who are saying they are still believe in one Nigeria, it's just you are deceiving yourself. It's just like you know the truth and you don't want to go by the truth. It's just like your eyes is blind. It's just people are there who blind your eyes. People are there who is deceiving you with their money, who is deceiving you whatever they have. People are there who are who who are taking your who are taking your glory. People are there who are taking everything that is belong to you and they give you a peanut and then you believe they are doing you good. Number one, we call it the royal annex. The oral annex, Matu Ere Shekin, Musulumi, that is what Sultan of Sokoto. That is the first person. That is first person. The royal annex, Matu Werele, that is uh, Shekin, that is Muslim Sultan of Sokoto the second person who signed this amalgamation tí wọ́n ti ọwọ́ bọ ìwé yìí òun náà látún pè ní Suleiman Danmaje Suleiman Danmaje and then later he became the emir of Sokoto later he became emir of Sokoto number three that he signed this forceful amalgamation we call Sir Kitoyi, Sarkitoyi Sarkitoyi Ajasa Kitoyi Ajasa and then he is a lawyer at that particular time. And then number four, the royal highness Olugbolu, that was Oludu Ose eh, Oladun Oladigbolu, yeah, Oladigbolu, Alaafin of Oyo. But that's a book said Oba Oyo did not sign this amalgamation. But when you go through the internet, when you go through everywhere, you always see the Ola You will only see Ọlá Ọládìgbòlú the Aláàfin of Ọ̀yọ́ pé àwọn náà bí wọ́n sign amalgamation yìí lẹ́yìn náà la rí the royal annex r that is Ọgbọ́ of Calabar àwọn náà wọ́n sign rẹ̀ àtúnrí Abubakar Shehu ti Borno àwọn náà wọ́n sign àwọn mẹ́fà péré tí wọ́n sign forceful amalgamation yìí ní tí wọ́n jẹ́ ọmọ Nàìjíríà àwọn mẹ́fà péré tí wọ́n sign rèé tí wọ́n jẹ́ ọmọ Nàìjíríà àwọn twenty one tó kù wọ́n jẹ́ British colony ṣe ti rí i pé a ti wà nínú ewu nígbà tí àjòjì tó ti pọ̀ jù onílé lọ majority ò carry the vote ẹ má gbàgbé pé lásìkò gbà náà kò sí ìran yíbò kankan kò sí ìran biafra kankan tí wọ́n pè síbi sísáìnì ìwé yìí ìdí nìyí tó jẹ́ pé biafra gbà pé àwọn ò sí lára nàìjíríà ìdí nìyí biafra gbà wípé àwọn ò sí ní ara orílẹ̀-èdè Nigeria Biafra believe that they are not part of Nigeria because they are not there none of their leaders was there when they assigned this uh, this forceful amalgamation ẹ má gbàgbé pé láyé ìgbà yẹn Biafra wọ́n ní àwọn tí wọ́n jẹ́ a first class ọba ní ayé ìgbà yẹn tó jẹ́ wípé wọ́n sign ẹ̀ wọ́n ní wọn o àwọn tí wọ́n jẹ́ first class ọba tí wọ́n jẹ́ ọba tó jẹ́ wípé ó wúwo bíi ẹni tí bíi òbí okosi of onisha obi okosi of onisha àti elekere of ọbákele àwọn wọ̀nyí wọ́n jẹ́ àwọn ọba tí yẹ pé wọ́n ní kí wọ́n lórúkọ láyé ìgbà yẹn ṣùgbọ́n àwọn ọba yìí wọn ò pè wọ́n sí rárá àtọ̀ wọn ò sáyẹn rárá tí a bá wò ó pé if you can see you will see that northern always want to rule Nigeria have you ask yourself why the northerns always believe that they own Nigeria. It is not by what Usman Danfodio said alone. It is not by what Usman Danfodio said alone. It is by the British colony who gave them the power that they are the one who own Nigeria. If you remember, this amalgamation happened in Kano. This location of amalgamation was in Kano. This location of amalgamation forcefully signed was in northern location tí wọ́n ti ṣe northern ni location tí wọ́n ti sign ẹ̀ northern ni and then the British also give give the paper to the northern northern náà ni wọ́n fún níwèé northern náà ni wọ́n ní pé kí wọ́n mú ìwé dání ìdí nìyí tó fi jẹ́ pé wọ́n dúró lórí wípé àwọn ni àwọn ni Nàìjíríà wọ́n dúró lórí wípé orílẹ̀-èdè Nàìjíríà yìí àwọn làwọn ní kò dẹ̀ sí ẹnikẹ́ni tí ó lè gbà ní ọwọ́ àwọn torí tá a bá ń rò ó yorùbá wá ní tí a bá tọ́ wá ní a máa dẹrun nídìí nígbà míì ó yẹ ká tọ́ ó yẹ ká wò pé kí ni tó ṣẹlẹ̀ ó yẹ ká wò pé kí ni ìdí tó fi jẹ́ pé àwọn haúsá àwọn haúsá wọ̀nyí tí wọn ò tó nǹkan ni wọ́n wá ń jọba lé wa lórí èyí ni pé láyé ìgbà yẹn àwọn british colony ti gbé agbára lé wọn lọ́wọ́ àwọn ni wọ́n pè pé kí wọ́n wá tá wò àwọn náà ló pọ̀ jù tá a bá wò àwọn méjì tó jẹ́ pé bíi mẹ́ta àbí mẹ́rin ni wọn òun ló wá láti ilẹ̀ haúsá tabawo sọ́tànà sokoto àti emir pẹ̀lú kílọ̀tù pẹ̀lú abubakar shehu ti Borno ẹ̀rí pé mẹ́ta nínú wọn ni wọ́n yorùbá yọkan ilé tó jẹ́ pé the equation is not balanced the equation is not balanced so Nigeria, kì í ṣe orílẹ̀-èdè tí ọlọ́run ti ka lára rẹ̀ gbé kalẹ̀ nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè tí ọlọ́run gẹ́gẹ́ gbé sílẹ̀ fún ara rẹ̀ nàìjíríà ò kí í ṣe orílẹ̀-èdè tí ọlọ́run gangan sọ wípé kí ó yá mo fẹ́ gbé e sílẹ̀ this country it is all my country kì í ṣe orílẹ̀-èdè tí ọlọ́run sọ tẹ́ ẹ bá wọnú báìbù gan ẹ̀ lè bá nàìjíríà ń bẹ̀ àdé tẹ bá dẹ̀ wọnú báìbù ẹ máa bá àwọn african country even though ẹ fẹ́ trace kẹtún bá yorùbá ń bẹ̀ torí pé ìran africa tí wọ́n ti wà látọjọ́ tó ti pẹ́ ni ìdí nìyí tó fi jẹ́ wípé orílẹ̀-èdè nàìjíríà ò kí í ṣe orílẹ̀-èdè tó lè da ìwọ tó bá sọ wípé orílẹ̀-èdè nàìjíríà yóò da ó sì rò pé yóò da ó ń tán rẹ́ ni kò sí tó lè da kankan ní orílẹ̀-èdè torí pé mo sọ síwájú mo ní orílẹ̀-èdè tí a fi irọ́ tí a fi pilẹ̀ ni mo ní orílẹ̀-èdè tí a fi èrú tí a fi pilẹ̀ ni mo ní orílẹ̀-èdè tí a fi irọ́ tí a fi ẹ wá wò ó ara irọ́ kan rèé tí a fi pilẹ̀ orílẹ̀-èdè nàìjíríà màá mú àwọn ẹ̀rí méjì wá fún wa lónìí nílẹ̀ tí ó máa fi yé wa pé orílẹ̀-èdè nàìjíríà ò kì í ṣe orílẹ̀-èdè tó lè da ní ìgbàkígbà tàbí nígbàkígbà a ò ní wulẹ̀ tanra wa pé bóyá ó lè da àfi tá a bá ń tanra kò sí nǹkan kan tí ó fẹ́ da nínú ẹ̀ a ní láti máa tábà kàn tara wa lókù ẹ wo fídíò yìí nígbà tí odidi ẹni tí ó ṣe ìjọba tó kówó jẹ ó wá kówó jẹ rèé EFCC wá gbé e nígbà tí EFCC wá gbé wọn wá ní wọn fẹ́ gbé lọ sílé ẹjọ́ ṣùgbọ́n kí lárákùnrin ṣe ó wá lọ pàfọ́ọ̀mù dírámà ó ṣe bí ẹni tí ó ní spinal ó ṣe bí ẹni tí ó ti fẹ́ kú ó ṣe bí ẹni tí ayé ẹ̀ ti fẹ́ bàjẹ́ ó ṣe bí ẹni tó jẹ́ wípé ó ń ṣàìsàn ó ṣe bí ẹni tí àìsàn ń ṣe ẹ má gbàgbé pé mo sọ wípé orílẹ̀ nàìjíríà wọ́n gbé kalẹ̀ lórí pé kí a fi rajà wọ́n gbé kalẹ̀ lérí kí a fi ṣe èrú orílẹ̀-èdè nàìjíríà wọ́n gbé kalẹ̀ lérí irọ́ àti dírámà ẹ wá máa wò ó àwọn nǹkan wọ̀nyí lẹ́ẹ̀ máa rí lásìkò yìí torí pé kì í ṣe kó bí wàá kó ti darí jẹ́ máa padà máa wá padà sí nígbà tí Awólọ́wọ̀ wà ní premier ìgbà yẹn lè sọ pé àwọn ọmọ Yorùbá wọ́n jẹ̀gbádùn àwọn ọmọ Yorùbá ni wọ́n torí pé Yorùbá àwọn ọmọ Yorùbá ni wọ́n jẹ̀gbádùn kì í ṣe ẹran Haúsá kì í ṣe ẹran Yíbò ẹ wò ó ẹni tí ó kówó jẹ tí wọ́n wá fẹ́ gbé lọ sílé ẹjọ́ tó wá lọ pilẹ̀ ẹ wá wò ó sí àwọn lélẹyìí tí wọ́n sọ wípé orílẹ̀ Nàìjíríà ó dáa ẹ dákun bá wo fídíò yìí ẹ̀yin ènìyàn ṣé eléyìí òun náà ló máa sọ pé Nàìjíríà dáa á dá orílẹ̀ Nàìjíríà kalẹ̀ fún ìkó adá fún market market exchange market exchange nàìjíríà wà fún ìwòkọ́ ìyàkówó jẹ wọ́n á dẹ̀ wọ́n á dẹ̀ da bárabàrà bárabàrà wọ́n á ní kí wọ́n fi ẹ́ sílẹ̀ wọ́n á ní wọ́n fẹ́ lọ gba treatment láàbúrọ̀d ló bá sá lọ ẹ dákun ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Please, there's a drama playing out. One of these people is pretending to be sick. And uh, I don't know what his name is or who he is. Now watch him now. You can see him is rubbing cream. These are the. Okay, just watch. Oh. It's a very funny drama. Nigeria, these are the people killing this country. Watch him now. You can see him robbing cream. This man wants to go to court, and in the court, he will pretend as if he's about to die. Watch him. Oh, you see, he's standing now. I will know. I don't know his name, but he has a court case to answer. Court case for corruption. Uh-huh. Come and defend yourself. They running from Pilato. Watch him now. He's charging his phone. administration in the state, the governor, the Shema. Mm. Uh, yes, Shema, Shema is being tried for corruption. Mm. This fake uh, whistleblower has not commented about the matter. Mm. He is not interested in the matter. He, he is after, uh, he is after uh, no, of course, uh, where was he at that time? Oh, he didn't do any whistle. He's based in Kaduna now. He's based in Kaduna. He was close to the government. Mm. You know? All these people. He, he Wickedness. He, God go catch all of now one by one. You know? So now this yeah, is a court sitting now. The government suddenly turned against them and clearly now see him. See him. See him now. See him acting as if he's paralyzed. Him, the feeling that they have is that oh See the belt on his waist. Uh -huh. Look at him now. Look at him. God have mercy. Just look at, just look at. The same man that was bending and rubbing cream, now is pretending as if he, he doesn't have legs again. Criminals, God will expose all of you. The abuse of the internet is what we see. Just watch. 103 videos hmm, attacking people. Meanwhile, you, you, even you, you Watch have no credibility. From what we have seen now, yeah, no, credibility. No, everybody still like this in court now. I won't believe that. There is nothing. credibility has been gone to shreds. Even if you take a look at it, mm. someone who is really who really has final cord injury will work better than this. Uh, will work better than this. All these are The uh, no, drama. They don't make me those uh, Kamewood. exactly. Kamewood. will make a great uh, Say Kannywood. All those Kannywood stars, they need to headhunt him. Their producers, he will make a very good uh, actor. You know, especially in the comedy. In the comedy. You know, they should get them. Ali Nuhu and other people. See the collar on his neck. Kannywood. They need to get this talent so that it can it can uh, can be used. This, even suspect. At this stage, in fact, when I first saw that video, I said, ah, but why should why, why? Oh, why this in trip? Okay. Somebody can walk on his own. This mm. person will run faster than. Uh, Can't you see him? He was doing the. He was making prayers. Watch now. After here, now they will go and pray. Prayers. If you are not fit, Okay, now they are coming back from the court now. They cannot even bend down to pray. Mm-hmm. So they oh, look at, lifted himself up. Look at, at this stage, he was still he was, he's been reducing the theatrics yes. little by little, reducing the theatrics little by little. You know, okay, because, uh, because he wasn't sure that people were not. He didn't know there's a camera in the room. Still But the moment that door slammed shut, yeah, Pakam. he knew that sure okay, that, okay, okay, all they know now, he and his accomplices were the people left. Mm-hmm. At that point, he, he became his real self. He's uh, is an extremely dishonest individual. Hey, you can't set stop with whatever documents this kind of person will bring. Now see him now. He's praying now. Hey, hey, uh, uh, Nigeria. Uh, Nigeria. Hey, the man that has spinal cord injury is now bending down to pray. See him. Hey, God. God will catch all of you. God will expose all of you. No one is saying that. After thieving, after stealing our money. After stealing all our oil money, you go and keep it in overseas account. Ah! ah! <laughs> Afirọ́pilẹ̀ ẹ ṣe ìyá mi the ah, best ẹ ṣe gan ni. Afirọ́pilẹ̀ orílẹ̀ Nàìjíríà ni bẹ́ẹ̀ kò lè dáa lórí irọ́ lórí irọ́ kò lè dà á nídà ti tanra wa mọ́. Ah. After stealing all our money, after stealing what belonged to you and I, after destroy our future, they will still take our money and drop it in abroad. Then what are you still looking for in one Nigerian? Tell me please. For those who have said we need one Nigerian, tell me, I want you to share this video. Let them be here now. Let everybody bring his own evidence and see who will right. Why are we deceiving ourselves? Why are we deceiving ourselves because of 200 naira? Why are we deceiving ourselves because of the money? Look at it, look at it. Then tell me, even though we go by resurrection, by resurrection and restructuring, do you think this people will change their character? Do you think these people will ever change their character? Do you think these people will change their behavior? Do you think these people will change their attitude? They can never be changed. It can never. Because they fail. They will continue fail. Because Nigeria is failing from the beginning. That country called Nigeria is failing from the beginning because we are not Nigerian. Because that Nigerian was created by a woman. That Nigeria was created under the trade by pattern tí Nigeria was created under the trade by barter under let us on, on, on, what are they call it under under under money laundering under colonize why if you don't know if you are joining for the first time please thank God I'm welcoming to this program Nigerian was created that Nigerian was named in January 8 1897 that Nigeria was named January 8 1897. That is when we named Nigeria. January 8, 1897. We named that Nigerian by British journalist called Flora Shaw. Flora Shaw later had married Lord Lugar. So Nigerian was created under the trade by Batten. Nigerian was created for a business purpose. Nigerian was created in order to loot our money. Nigeria was created in order to loot our resources. Nigeria was created under the lies. Nigeria was created under drama. Nigeria was created under the bedroom. That is why in no way that country can never be great. Whatever they do, even though go and bring everybody, go and bring all the presidents that have ruled before, go and bring all the presidents that they have rules, they have names, they have integrity, they have future. Let them come to that Nigeria and rule. They can never succeed because that names called Nigeria, it is not by you and I. It is by someone under sexual Do you know maybe when people of them are even having a sex because at that time they are still befriended, they, they have not married. Maybe when they are just having a sex inside their bedroom, they just talk, okay, what name can you give these stupid people? Maybe they are having sex at that time. They said, okay, what name do you think you can give these, this useless people? And they said Nigerian. You remember they used River Niger to say the Nigerian. We have nothing. That is why that Nigerian can never be great. It can't for those who still believe it, you are just deceiving yourself. You are just deceiving yourself. You don't even know what you are doing because that country is called contraction can never be great. Then why are you still believing that Nigeria will be great? Why are you still preaching for that Nigeria? Why are you still preaching? Because someone will still believe that no, that Nigeria will be great. No, no, we have to see. no. We don't need to be separate. We don't need to be go alone. No, Nigeria will be great. No need to go. Then those people have been saying mo nígbàgbọ́ pé nàìjíríà máa da i believe this country will be good then what are the evidence that give you that assurance have you go back to the have you go back to the root cause have you go back to the beginning of that nigeria have you ever know why the Nigeria name was named do you know because some would just say ah that nigeria will be good Are you still believe in that? Are you still believe in that? Because we have to think. We have to think. We need to think. We all need to think. We all need to go back to our grass. We all need to go back and see where things go wrong. But none of us wanted to do. Let me read. I will read. I have to read. Uh, uh, let me just go by reading uh, a one paper to those of you who believe that Nigeria will be great. Maybe when I finish this reading paper, you understand that Nigerian is fuck and fuck and fuck. It's fucking and fucking and fucking. Don't even sure. Don't even believe it. Don't even think it. Don't even think that Nigeria will be good. We have no nation. That Nigeria is not a nation. That country is not a nation. That Nigeria is not a nation. There is nothing called Nigerian. We are just deceiving ourselves for 100 years. We are just deceiving ourselves for 100 years. Can you imagine it? For complete 100 years, we have been deceiving ourselves. For complete 100 years, we have been deceiving ourselves. For complete 100 years, we have been deceiving ourselves. For complete 100 years, oh my Lord. Look at what this man wrote. He said, The only thing the black man has inherited the only thing the black man has inherited from Arabs and European colonization is the religion. Can you imagine? The only thing that African, especially Nigerian, the only thing that Nigerian, eh, Nigeria enriched from Arab and European, it is what? It is religion. Look at this, the religion. That, look at it, a practice, and that's exactly what the colonized want. We practice a religion, both Christian and Muslim. We'll be even fighting We fight ourselves because of religion, because of Christian and Muslim. They will be fighting. They will be stoning themselves. You are a Christian, you are a Muslim. You are a fool. As a Muslim, you are a fool. As a Christian, you are a fool. Because those who bring this religion to you, they don't even fight. How many times do you see them fight about religions? How many times do you see Arab fight about religion? How many times do you see Israel fight about religion? You are a fool. Because the only thing you we inherited from we inherited from this colonized is only religion. And then look at what the man said again. He said, note that in a black country, the education is disaster. Our education is disaster. Our education is zero. Our education is nothing. Our education, there is nothing like to wrote about on our education. Our education is nothing. But what happened? Our education is nothing. Then the administration is corrupt. The administration is corrupt. The administration is corrupt. The administration is corrupt. We have corrupt administration. The administration is corrupt. The administration is corrupt. The education is disaster. The administration is corrupt. ẹ jọ all right mo ní urgent message ẹ jẹ́ kí n sáré ṣe báyìí kí a tún máa bá ètò lọ ẹ jẹ́ kí n sáré wò pé ẹ jọ mo bọ̀. Hey, hey ọlọ́run á gbà wá bẹ́ẹ̀ lẹ́dùnmarè aṣọ wa ń bẹ̀ díẹ̀díẹ̀ la ó máa yọ torí pé ikú ẹ̀ pa ni tí ó ti kú pé sí ẹ̀dẹ̀ rẹ̀. ilẹ̀kùn èní ti ṣí ọpẹ́ ní ìfọlọ́hún tó mú wa rọjò ìní. ẹyẹ ènìyàn wa ìròyìn tí mo gbọ́ ni pé ó dàbẹ́ ni pé àwọn kan ń tàpá sí òfin àwọn ọmọ Oòduà self determination òun là ń bá káàkiri gbogbo ẹni tí ẹ bá mọ Fáyẹmí gbogbo ẹ̀yin tí ẹ bá nífẹ̀ẹ́ Fáyẹmí ẹ bá wa sọ fún Fáyẹmí pé kí ó dákun kó ṣọ́ra ṣe gbogbo ẹ̀yin tí ẹ bá mọ̀ pé ẹ bá mọ Fáyẹmí ẹ̀yin tí ẹ bá súnmọ́ Fáyẹmí ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ ń Fáyẹmí torí pé ẹ̀fọ́ kan ò kí lẹ́fọ́ kan láwo tó bá rò pé bóyá pé òun ní agbára kó rántí wípé gbogbo agbára tó ní yìí tí àwọn ọ̀dọ́ bá ṣe tán àti yabò irú ilé tó lóun gbé yẹn á sú o wọ́n lọ rí àsíá Odùduwà nation now kò sí ní tó ní kéèyàn má rí àṣà kò sí ní tó kéèyàn má rí flag self determination ni a ò jà á bẹ́ẹ̀ nìkan gbogbo ẹni tó bá mọ Fáyẹmí ọmọ àlè kán bá wa sọ fún kí ó ṣọ́ra ẹ̀ àṣìá tó ní kí wọ́n lọ máa wú ní fàkì tó ní kí wọ́n wú kúrò tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wú àṣìá tí wọ́n rì báyìí wọ́n ló sọ pé gbogbo kíni tí wọ́n bá ti rí àṣìá Yorùbá nation now kí wọ́n bẹ̀rẹ̀ sí ní wo <laughs> kó jẹ́ wípé bóyá orí ẹ̀ òun náà ni wàhálà yóò ti bẹ̀rẹ̀ kó jẹ́ pé òun náà ṣùgbọ́n Yorùbá ẹ̀yin tí wọ́n rán níṣẹ́ tí wọ́n fún lówó ẹ jẹ́ ká mọ̀ wípé kò sí ní táàmù o gbogbo ẹ̀yin tí wọ́n fún lówó tí Fáyẹmí fún lówó gbogbo ẹ̀yin tí Fáyẹmí fún lówó pátápátá wípé kí ẹ lọ máa wú àṣà Odùduwà national gbogbo ẹ̀yin tí Fáyẹmí tó fún lówó pé ká lọ máa wú àṣà Yorùbá national gbogbo ẹ̀yin tí Fáyẹmí fún lówó pé ká lọ máa wú àṣà Yorùbá national ẹ yá ṣọ́ra yín o níbikíbi tí ẹ ò bá ti fẹ́ gbèpè ẹ ṣọ́ra yín tí ẹ ò bá fẹ́ kí alálẹ̀ tó mú yín ẹ̀sùn tá ń sọ náà lélẹ̀ yìí ń tá ń sọ rèé ẹ̀yin tí wọ́n rán níṣẹ́ aburú ìṣebọ́mọ Yorùbá nìyí ẹ̀yin tí wọ́n rán ní ṣé àbúṣepọ̀ ọmọ yorùbá lẹ́yìn ṣé ẹ fẹ́ ṣerú olóṣèlú kù ni ṣé ẹ fẹ́ ṣerú olóṣèlú kù ni ta ló sọ wípé wọn náà lè di gọ́fúnà ta ló sọ wípé tí a bá gba àsíá oòdùà nation pé wọn náà ò lè di gọ́fúnà ọ̀rọ̀ yìí wọ́n láti ibi tó ti tọ́ ni wọ́n ti fún wa láti ibi láti di láti di right source ẹni tó rí wọn nígbà tí wọ́n ń wú àṣà yìí ló wá sọ fún wa wípé fáyẹmí pé wọ́n dà wọ́n challenge wọn wọ́n ní fáyẹmí ló fún ní káwọn máa wú fáyẹmí o fáyẹmí ọmọ àbíkẹ́ dákun sọ̀rọ̀ ẹ̀ kí ló dé kí ló dé kí ló dé kí ló dé kí lára ń gbà ẹ ṣe bó jáde ṣe bó sọ wípé ti yorùbá lòó ṣe ni kí ló dé tí ọ̀yọ́ rẹ jókòó ọ̀yọ́ rẹ lóso inú ẹ dọ̀bálẹ̀ kí ló dé fáyẹmí tí ọ̀yọ́ rẹ lóso tí inú ẹ dọ̀bálẹ̀ kí ló dé tó o sì ń ta ọmọ yorùbá rántí o fkk fáyẹmí ah! ọ̀rọ̀ rẹ ò lè dùn mí o wàláì kò lè torí pé bàbá FK Fáyẹmí náà ó dàbẹ́ ni pé tí ìbá ṣe wípé wọ́n kó wọn pọ̀ máa wó lọ́wọ́ nígbà náà wọ́n gan wọ́n ò mọ́ bàbá tó bí ọgàn wẹ́ ò gan wọ́n wẹ́ ìgbọ́wọ́ tí wọ́n gan ò mọ́ ṣùgbọ́n ààrí ààrí pẹ́ lára bàbá tó bí ọ ààrí pa ẹ̀ kí ló dé kí ni tí wọ́n rà lọ́gbọ́n yín Fáyẹmí Ọ̀yọ́ rẹ lóso inú ẹ dọ̀bálẹ̀ kí ni tá a gbà lọ́wọ́ ẹ kí ló dé ẹ má wájà youth kí ló dé ìtura ó kálukú ló ń ṣe tiẹ̀ olóṣèlú ni ọ̀wọ́n àdọ́dọ̀ ẹ̀ àdọ́dọ̀ ẹ̀ àjọ papọ̀ àjọ nílùú ni ìwọ kọ́ ló nílùú ìwọ kọ́ ló ní ìlú àjọ nílùú ni ìwọ kọ́ ló nílùú àjọ nílùú ni kódà kó jẹ́ kó jẹ́ olórí kó jẹ́ kó jẹ́ kó jẹ́ kó jẹ́ gọ́fúnà àwọn àwọn àwọn gọ́ kó jẹ́ kó jẹ́ ṣé pẹ́sẹ̀ntì àwọn gọ́fúnà ìwọ kọ́ ló nílùú ìwọ kọ́ ló nílùú ó dẹ̀ ní kí wọ́n lọ máa wu gbogbo gbogbo tí wọ́n rì mú èkìtì sí oníkí wọ́n lọ máa wu kí ló dé ṣé bá àmọ́ lèèyàn dáadáa ni ṣé bá àmọ́ àmọ́ fídíò tó ṣe àmọ́ tó ti ṣe ibi àmọ́ lèèyàn kí wá ló wá dé kí ló fẹ́ gbà ní oṣù kí ló fẹ́ gbà fáyẹmí fáyẹmí ó bẹ́tà kó sọ́ra rẹ o fáyẹmí ó bẹ́tà kó sọ́ra rẹ bẹ́ẹ̀ náà ni the same thing náà Fani Káyọ̀dé náà àmọ́ ibi tí ìyẹn náà gbogbo ń sọ gbogbo yẹn pápá tá náà ni kódà kọ́lọ́ kó ṣàánú gbogbo wa kọ́ àmẹ́ni nínú ẹni àmẹ́yàn nínú èèyàn àmẹnidí àmẹnire bẹ́ẹ̀ ẹ̀yin wọ̀nyí ẹ sì ń gbójú ta bí ẹni rere ọjọ́ kanjọ́ kan máa bẹ́ẹ̀ kan tí ẹ ronú pé ọjọ́ tẹ́ sùn tẹ́ ẹ̀ ní jí mọ́ ẹ ò ronú ọjọ́ tẹ́ sùn tẹ́ ò ní jí mọ́ ẹ ò ronú ọjọ́ tí ilẹ̀ òdèdè lanu tí ó sì gbé yín mì ẹ ronú pé ọjọ́ tí apá tẹ́ ń gbé yìí tí ẹ gbé tí kò ní ṣe gbé mọ́ ẹ ò ronú ọjọ́ tí gàlègàlè gàlègàlè tẹ́ ń ṣe yìí tí ẹ ṣe é tí ẹ ò ní rí ṣe mọ́ ẹ ò kàn tí ẹ ronú ọjọ́ tó jẹ́ wípé ẹ wò ó wípé ah ṣé èmi ní ẹ ti rí pé ẹ ti ṣílé ayé lò ẹ ò ronú náà ni ẹ ò ronú pé ọjọ́ tó jẹ́ wípé ẹ ó sì wúra yín báyìí tó jẹ́ wípé omi ó sì tán lẹ́yìn ẹja yín ẹ bá ronú kẹ́ tó ṣe bì ẹ ronú kẹ́ tó ṣe ká torí pé wọ́n ní kòtò gírí wọ̀tá wọ́n ní ká má ṣe gbẹ̀jì torí pé tá bá gbẹ̀jì a lè padà wá kó sílẹ̀ mò ń da lóòdù fídíò yẹn tí fídíò yẹn tó bá da màá pílẹ̀ fún àwọn ènìyàn pé kí wọ́n gbé ní ìdóòsì local government ní ìfàkèkìtì ibẹ̀ ni wọ́n ní fáyemí ti pàṣẹ pé kí wọ́n máa lọ wú àwọn nǹkan wọ̀nyí lórí èlò lórí two thousand naira lórí èlò lórí five thousand naira lórí èlò lórí ten thousand naira ọlọ́run ó bí ọ fáyemí ọlọ́run ó bí ọ fáyemí ọlọ́run ó bí ọ ṣé bí fáyemí ni wọ́n porúkọ ẹ ifá ò kí ṣèké ẹ má fẹ́ kẹ́rin náà ẹ mọ fèké ìta bí o mọ wọn ṣe máa ń kọ ni bó sàpé tí ẹ bá fi èké nítorí pé wọn ní pé ifá ò kì í fèké tí fáyemí rẹ bá ti wá fi èké pilẹ̀ dandan ni kí a sọ kó pọn lọ́rùn ẹ lágbára Elédùmarè lágbára àwọn ilẹ̀ tó ń tẹ̀ lágbára àwọn tó ṣèjọba lórí láyé àtijọ́ torí pé àlìsọkọ láyé àtijọ́ ni tó o bá ti dalẹ̀ ilẹ̀ ó dà ọ́ tó o bá dalẹ̀ ọmọ Oòduà ilẹ̀ Oòduà ó dà ọ́ bẹ́ẹ̀ ilẹ̀ Oòduà ò ní gbì ọ́ láṣẹ Elédùmarè ni torí náà ẹ jẹ́ kí a padà sí orin tí a ń bá bọ̀ fáyẹmí lórúkọ ọmọ òun ẹ bá pariwo ẹ bá pé fáyẹmí o fáyẹmí o fáyẹmí fi wá lọ́rùn lẹ́ o kò sáà sí kò sí tàjẹ fún ẹ fáyẹmí fáyẹmí fáyẹmí fáyẹmí fi wá lọ́rùn sílẹ̀ fáyẹmí fáyẹmí fáyẹmí kí ló dé kí ló dé o tún ní kí wọ́n lọ máa wá àṣà tí wọ́n rì àṣà tí wọ́n rì mọ́ gbogbo ìfàkóní kí wọ́n lọ máa wù kí ló dé kí ni tí àṣà ọ̀hún fi ṣí ọ ṣé ọ̀hún so di ọ lọ́wọ́ ni ẹ wo ẹ fi ti ẹ sílẹ̀ a ò ní ní kí ọmọdé fáyemí kí ó má ròkè láńgbòdo tí ó bá ti lè da inú gbogbo e. ọ̀rọ̀ tí mo ń sọ lọ arákùnrin tó tẹ̀síwájú ó sọ wípé ó ní gbogbo ilé ẹ̀kọ́ àti ó ní gbogbo ilé ẹ̀kọ́ ilé àwọn ọmọ tí a mọ̀ sí Africa ó ní ló ti dẹnu kọlẹ̀ ó sọ wípé note that the black country education is a disaster and then the administration is corrupt health is terrible but religion hmm, religion is doing wonderful bẹ́ẹ̀ ni àwọn ẹ̀rí ní nàìjíríà pásítọ̀ kan ní jet mẹ́ta kódà ó tún bold enough láti sọ wípé lásìkò coronavirus òun tún ra third jet ẹ jọ pásítọ̀ ó ní lásìkò coronavirus ó ní òun tún ra ó ní òun ra third jet ó ti ní jet méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ó tún wá ra jet ẹlẹ́kẹta ẹ bá bá ń bi pásítọ̀ yẹn léèrè pé jet mẹ́ta tó rà yìí ṣé ó lè gun jet mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ láà the same time bẹ́ẹ̀ owó jẹ́ẹ̀tì ẹyọ kan ó máa rí àwọn tó ń bẹ nínú ìjọ ẹ̀ tí wọ́n ní wàhálà ó máa rí àwọn tó wà nínú ìjọ ẹ̀ tó jẹ́ pé wọ́n tó ń fi oògùn gba ìdá mẹ́wàá lọ́wọ́ wọn ni ó máa rí àwọn tó wà nínú ìjọ ẹ̀ tí wọ́n níṣòro tí ó lè fowó jẹ́ẹ̀tì náà lọ́wọ́ ṣùgbọ́n pásítọ̀ ẹyọ kan ṣoṣo òun ní jẹ́ẹ̀tì mẹ́ta ẹ wá wò ó báwo ló ṣe fẹ́ gùn ṣó fẹ́ gùn mẹ́ta pọ̀ lẹ́ẹ̀kan náà ni bẹ́ẹ̀ ibi tí wọ́n máa máa páàkì jẹ́ẹ̀tì sí ó ní iye owó tí wọ́n yóò máa san ah! ó máa ṣe o orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè tó kún fún aburú àti wàhálà ni ẹni tó tẹ̀síwájú ó ní pé the religion is doing well ó ní black people rebel against everything except religion abẹ́rẹ́ bẹ́ẹ̀ ni we rebel against everything we rebel against infrastructure we rebel against health care we rebel against good education we rebel against good good welfare but what would we accept the religion the evil thing they are more religious than those who brought them this concept and then and that the colonizer are not good Christian ṣé àwọn yẹn gbọ́ ṣé wọn kì í ṣe good are they not good Christian are they not good Christian but what are we talking about only black people even claim themselves to be original race of the Jesus Christ and descendant this is how far black people stupidity. He said this is how far black people, black people stupidity can go. But I'm not coming here about the religions. Please pardon me and forgive me for what I will say if I it is clear. But I'm just quoting as this man is quote this. That is why I wanted to quote him. Ó sọ wípé àwa tí a jẹ́ black especially Nigeria a gbà wípé àwa gẹ́gẹ́ ni Jésù wá fún ṣùgbọ́n Jésù sọ́nà rẹ̀ kan o ó ní èmi ò wá fún gbogbo ayé kankan ó ní èmi ò wá mo ti kà á ní o ó ní èmi ò wá ó ní àwòrán mi sí gbogbo orílẹ̀-èdè ó ní àwòrán mi sí gbogbo orílẹ̀-èdè ṣùgbọ́n a rán mi sí àgùntàn àwọn ọmọ Ísírẹ́lì tí ó ti sọnù yọ ọmọ Nàìjíríà ṣé àgùntàn Ísírẹ́lì ni ẹ ọmọ Cameroon ṣé àgùntàn Ísírẹ́lì ni ẹ́ ọmọ Libya ṣé àgùntàn Ísírẹ́lì ni ẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n arábìnrin kan wà bẹ́ẹ̀ tí wọ́n sọ pé ó ní arábìnrin náà wọ́n ní ó so mọ́ la sọ pé bàbá gbà mí ará mi ni ò yá wọ́n ní Jésù Kristi ò dá lóhùn báyìí ni mo ń ka ọmọ lèmọ́ máa fẹ́ pé muslim ni olùmọ́ fẹ́ fásitì sẹ̀ ṣùgbọ́n mo kà á mo dẹ̀ ń kọ́ sí i ó ní wọ́n wá sọ pé àwọn wá ń pé ah, Jésù Kristi arábìnrin yìí ń gbé ọ ó ṣe dá lóhùn ó ní náà ó ní a ò rán mi sí i ṣùgbọ́n aràn mi sí àgùntàn iṣẹ́ ìtòrí sẹ́nu ó ní ṣùgbọ́n tí ìgbàgbọ́ ẹ̀ tó bá ti mú lára dá ó ní kí ó máa lọ ẹ jọ̀wọ́ àwa tá a jẹ́ christian ní nàìjíríà we always believe in our ìgbàgbọ́ believe it doesn't mean that jesus christ came to rescue our life that is why until when we get things right israel tí wọ́n rán wọn sí they are far in technology america they are far in technology àwọn tí wọ́n and then they don't even think about they don't even care about religion in this country UAE as it's far as Islamic country àwọn Judaism wà mí wọ́n ní church tiwọn Christian ní church tiẹ̀ àwọn àwọn àwọn sing we have sing and eh, Indian they have their own church here and they didn't fight They didn't fight. Everybody's going on this religion. They don't even care about it. They care about what you can offer. They care about the technology. They care about the improvement of their country. Now tell me what Nigeria care about. Nigeria care about religion. Pastor will be buying three jets. Pastor will be having three universities. Even though the, the university that they use all free money to build, the university they use all free money to build as a member of that church you will not be you couldn't be able to go to church your children will not be able to go to go to that school your children will not be able to go to that school because of extremely excessive school fees you will not be able to go there then tell me why are you going to church why are you paying offering why are you sacrificing yourself for one pastor to be rich to be continue rich and then after that he will pass it on to his children You don't even know what this exactly what you are doing. The, church in Nigeria is a business. The mosque in Nigeria is a business. Everything in Nigeria is a business because that name was created on a business purpose. Because that Nigerian was created, it is created on a business purpose. That is what it, we, we created on a business purpose. That is why Nigerian can never be great. That, remember, that Nigerian name was name of a business people. Christianity was doing their own. The pastor, the imam, everybody was doing their own for a business purpose. The babalawo, the ifa, everything was doing it for a business purpose. Everybody want to get money and reach on a business purpose. Not it, not because of you, not because of the generation, not because they are good to you, but because they want you to take you as a slave forever and never. You will be a slave forever and never. If you still believe that we are still in one Nigeria, you will be a slave, you will continue to be a slave. You will continue to be a, you continue to be a slave. Look at this. This is a new Nigeria. We have a new Nigeria. The new Nigeria that we are going to, if you believe that in Nigeria, then we have to go. We are, nobody can stop us. No boss can stop this race. This race have going fast since we started, and there is nothing will stop us because we want and nation. We want this nation, and then we mean it, and then we stand by it, and then we believe that God will always be our strength, and then we will achieve our aim, whether they like it or not. That is why I want everyone to know that we need awareness. That is why the Yoruba nation now is shouting. Yoruba nation now said, let us go back to the grassroots. Yoruba Nation now said, let us go back to the grassroots and put awareness from our father, from children, from people that is the market, from market woman, from church, from mosque, from those who are in university. Let us go back to them because we cannot fight. We cannot go by war. We can't not go by war. And the House of Assembly cannot support all. The Senate cannot support all. But the only way that we can go is by referendum, is by petition. Then how do we sign the petition? our children have to know that Nigeria we have to they have to be singing pé mọ́mì iléyá iléyá o ọmọ Odùduwà iléyá iléyá iléyá o ọmọ Odùduwà iléyá wọ́n gbọ́dọ̀ máa kọrin yìí àwọn ọmọ tó wà ní primary school gbọ́dọ̀ máa kọrin yìí wọ́n gbọ́dọ̀ mọ̀ wípé ilé ti yá ilé ti yá gbogbo ala gbọ́dọ̀ máa sọ pé ilé ti yá we have to believe that we want to go home let us go home nígbùn àwọn ọmọ yẹn nígbà tí wọ́n bá ti lè sọ then ref then referendum á wáyé nígbà tí wọ́n bá wá bọ̀ tí a ò bá ṣe awareness yìí kó kárí lé kó kárí oko ibi tá à ń lọ a lè má tètè débẹ̀ lónìí àwọn YNN wọ́n tún ṣe awareness nìbàdàn wọ́n ṣe awareness nìbàdàn lónìí wọ́n ṣe awareness nìbàdàn lónìí eléyìí tí wọ́n fi yé wa wípé ó yẹ kí gbogbo wa mọ̀ wípé àṣetán tàbí lọ mo kí bàbá wa olówó wọ́n kú iṣẹ́ takuntakun mo dẹ̀ kí bàbá wa aliu ẹ kú iṣẹ́ takuntakun torí pé wọ́n ṣe gbogbo méje yàyà mẹ́fà níbi ìpàdé lè tó wáyé nìbàdàn ní ọ̀sán òní ó yẹ kí n gbé program yẹn live ni ṣùgbọ́n a ò fẹ́ gbé live àfẹ́ kó sì wà ní lókì náà tó bá pẹ́ a ó bẹ̀rẹ̀ sí ní gbé wọn live and direct bí wọ́n bá ṣe ń ṣe ní ìlú kọ̀ọ̀kan a ó máa gbé live and direct bí wọ́n bá ṣe ń ṣe ní ìlú kọ̀ọ̀kan a ó máa gbé live and direct ṣùgbọ́n lónìí wọ́n wà ní ìlú Ìbàdàn wọ́n ṣe ní ìlú Ìbàdàn lónìí awareness náà la need awareness lèmi àti ẹ ní bẹ́ẹ̀ àwọn ọmọ wa ti ń jáde káàkiri káàkiri wọ́n ti ń ṣe awareness wọ́n ti ń lo mọ́tò wọ́n ti ń jáde àti ní àwọn security guard tó ń gáìdì wọn gbogbo ẹ̀rọ kan la lè máa sọ fún wa la lè máa ṣò torí pé gbọ́dọ̀ láti rí ṣùgbọ́n ẹ wá wò ó ǹjẹ́ tí a ò bá ṣetán láti lọ ta ló fẹ́ sọ fún wa bí ká lọ àwa gangan la gbọ́dọ̀ sọ pé a fẹ́ lọ because ẹ wá wò ó a sọ wípé a gbé orílẹ̀-èdè nàìjíríà sílẹ̀ a gbé lórí irọ́ orílẹ̀-èdè nàìjíríà a gbé kalẹ̀ lórí irọ́ orílẹ̀ nàìjíríà kódà àwọn tí wọ́n ń ṣe aṣojú àwọn tí a lè mọ àwọn tí a lè pè ní lọ́yà àwọn tí wọ́n jẹ́ lọ́yà fún wa àwọn gangan gangan wọn ò ṣe tó dà àwọn tí a lè pè ní aṣojú wa àwọn tí a lè pè ní lọ́yà wa kí ni wọ́n ń ṣe àwọn gangan òṣìṣẹ́ dédé ṣe àwọn tí a lè pè ní lọ́yà àwọn gangan òṣìṣẹ́ ṣe bẹ́ẹ̀ gbogbo wa la mọ ẹni tí a mọ̀ sí gbogbo wa la mọ ẹni tí a mọ̀ sí Justin Danladi gbogbo wa la mọ Justin Danladi Umar Justin Danladi Umar ẹni tó jẹ́ Nigeria Code of Conduct Tribunal chairman Nigerian Code of Conduct Tribunal ṣé ẹ wo iṣẹ́ tí arákùnrin yìí ṣe fún ẹni tó jẹ́ wípé ó ń wá ìjẹ àtiwọn ẹ̀ ohun tí arákùnrin yìí ẹni tí a mọ̀ sí justice amòfin justice amòfin la pé o a pè ní amòfin a pè ní amòfin ẹ wo itú tí amòfin yìí tó fi ọmọ tó fi ènìyàn pa ordinary security guide bẹ́ẹ̀ ni awareness Lagos wọ́n tún máa padà ṣe wọ́n tún máa padà ṣe ó dà àwọn tó wà lẹ́kọ̀ọ́ náà wọ́n bọ́ ń lọ bá wọ́n tún máa padà ṣe Mr Olúwadámi Olúwadámi eh, Olúwa Olúwadámi so wọ́n máa pọ́n wọn padà wọ́n sì ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ wo justice yìí ó sì yan ó sì yan security guard yìí jẹ́ ó tún wá ní kí àwọn ọlọ́pàá kí wọ́n lọ tì mọ́lé ẹ wo justice la pé ó tún ní kí wọ́n lọ tì mọ́lé. bàtẹ́dẹ́. because eléyìí tí mo kọ́kọ́ mú wá yẹn mo sì mú òun náà bọ̀ láyé ọ̀tọ̀ ṣùgbọ́n kì í ṣèṣin mo fẹ́ mú ti ti ti ti Danladi yẹn wá ni ẹni tí ó assault ọ̀yàn o tí ó assault ẹni yẹn ó yàn jẹ ó tún wá ní kí àwọn ọlọ́pàá kí wọ́n tún lọ tì mọ́lé ó yàn jẹ ó tún wá ní kí àwọn ọlọ́pàá kí wọ́n lọ tì mọ́lé iṣẹ́ tìbí bẹ́yẹn Justice Danladi wá ní kí àwọn ọlọ́pàá ó tún wá ní kí ó tún wá ní kí àwọn ọlọ́pàá ó tún ní kí wọ́n lọ tún. Oga, you have lost the case. Your power will not save you. abẹ́rẹ́ ó tún wá ní kí àwọn ọlọ́pàá lẹ́yìn ìgbà tó lẹ́yìn ìgbà tí ó tí ó tí ó tó assault security guy yẹn tán ó tún wá ní kí àwọn ọlọ́pàá ó tún wá ní kí wọ́n lọ tì mọ́lé ó tún ní kí àwọn ọlọ́pàá wọ́n pè máa Justin Danladi Kumar ó jẹ́ chairman of Nigeria Labour Nigerian old ọkọ̀ jẹ́ pé nígbà tí àwọn ọmọ mi lọ tí wọ́n bá ń wà jẹ́ ọkọ̀ nígbà tí àwọn tí a pè ní àbòfin táwọn bá bá jẹ́ ọ̀dà tí wọ́n bá ń dà tó ọba wọn ti kú. Enter your car, go, go, go. None of us change am for us. None of us change am. None of us change am for this man. Go! Hey! Hey! Hey! Go! Go! Go! Go! Go! go! Hey! Hey! Waka! Waka! Waka! All of you guys go! Go! Go! Go! Go! You dey You came to him and you dey show power! You dey crazy! You dey crazy! Hmm. ẹ̀rí báwọn yẹn ṣe wá dẹnu bò ó ẹ wo bí àwọn ènìyàn bí wọ́n ṣe dẹnu bò ó odidi ẹni tí a lè pè ní agbẹjọ́rò tó yẹ kó behave well in the public ó ṣẹlẹ̀ ní ní Wuse ó ṣẹlẹ̀ ní Wuse Plaza ni ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ Wuse Plaza ló ti ṣẹlẹ̀ ẹ wo bí àwọn ènìyàn bí wọ́n ṣe wá dẹnu bò ó ṣe ti rí pé a gbé orílẹ̀-èdè Nàìjíríà kalẹ̀ a gbé lórí irọ́ ìlú tí a bá dẹ̀ ti gbé kalẹ̀ lórí irọ́ kò lè tò orílẹ̀-èdè sọ pé do you think Nigeria can ever be great again that is the question ẹjọ́ ẹ̀yin ènìyàn mo nídìí ánsà kan tàbí méjì do you think Nigerian can ever be great again? Yes or no? Gbogbo àwọn táwa ń yìí, a lè rẹ́ni tó believe. Mo fẹ́ kí mo fẹ́ mọ̀, mo wá ń bi yín léèrè sìn yìí. Do you think Nigerian can ever be great again? Please yes or no? Yes or no? Do you think Nigerian can ever be great again? Tí ẹ bá nígbàgbọ́ ẹ sọ mi pé yes tí ẹ bá dẹ̀ sọ pé tí ẹ ò bá dẹ̀ nígbàgbọ́ ẹ jẹ́ kí n mọ̀ bóyá no that is the question I want to ask those who are on this platform today do you think Nigerian can never be great ah ẹnìkan sọ pé yà mo ti rí no balógun wọ́n ní no that is good tí wàá yà Mr. Karim wọ́n ní no now àwọn èèyàn tó sọ fún wa pé no yìí yá wọn ní bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ àwọn ní no gbogbo wa ti gbà pé no mo mọ̀ pé bẹ́ẹ̀ ni no no ni he can't he can't wọ́n ní it is not it is wọ́n ní à sọ pé adé sọ pé it is it is a cause Nigeria can never be great again bẹ́ẹ̀ ni because tí a bá wò ó ìdí ni wípé tí wọ́n bá bi wá lérè ń now that is why mo fẹ́ gbà now tí wọ́n bá wá bi yín lérè pé okay kí ni kí ni okay You said Nigeria can never be great again. Can you please prove it for me? Ẹ má wulẹ̀ dára yín láàmú, ṣe ti gbọ́ báyìí. Ẹ má wulẹ̀ làgùdìyàn, ẹ kàn jọ́ọ̀tì ọ̀rọ̀ yìí kalẹ̀ wípé ẹ kàn jọ́ọ̀tì pọ́ìntì méjì yìí sílẹ̀ ẹ jọ́ torí because níbi tí ẹ bá ti ń defend ara yín nígbà míì ha. Nigeria can never be great again kan wá bílẹ̀ pé kí ni tẹ́ then we have to tell them these two secrets pé no it is not all Nigeria that signed Nigeria. Nigeria was fully, fully signed by amalgamation in 1914. And that name of Nigeria, it is not what all the Nigeria agree on. That name of Nigeria, it is not what all Nigerians agree on. The name of that Nigeria was named on January 8th. Please write it down. That name Nigeria was named on January 8, 1897. That name Nigerian, they extract that name of Nigeria, they extract it from River Niger. That name was extract from River Niger. That name Nigerian was named on January 8, 1897 by a British journalist, a British journalist called Flora Shaw Flourishon, and then the name was named when he was having sexual intercourse with her husband, that is Lord Luga. When it was when her and Luga when they are having form, that is when they named that name. So the name Nigeria was named under under sexual arena, under they name it for fake, they name it for I mean for business purpose, they name it for what? For fraud, they name it for I mean, for they name it for colonization. They name it for so many things. That name, it is not the name that both of you agree on. Ọlọ́run and the God did not create that Nigerian so nothing man can eh, nothing man they said so nothing man can create or do that will not expire it can also it it I mean it uh, it can't That is me, it is expired because it is expired in 9, 2014. The name Nigerian they created is expired 2014. That is when it clocked 100 years. Ìgbà yẹn gangan ló 100 years. Ó ti parí láti 100 years. Orúkọ yẹn ti pari lati 100 years. Benny, I want to pay since over bẹ́ẹ̀ ni 2014 kan tiẹ̀ ni. It's 2014 òun ló ti tán orúkọ yẹn ti tán ṣùgbọ́n tí a bá wá ń pe nàìjíríà sìn we are just deceiving yourself nítorí àwọn apẹrẹ ń sìn pé ọmọlúàbí ọkọ sọ wípé ọmọ yorùbá ọmọ Odùduwà nation yẹn we don't even know what is called Nigeria again Nigeria is expire kalas kalas tí ẹ ò bá fẹ́ mọ̀ tí ẹ ò tí gbogbo yóò bá dẹ̀ nígbàgbọ́ wípé nàìjíríà ti expire tí ẹ bá nígbàgbọ́ màsáré ṣìyàn tán sìn màá sórí live I have to go through màá lọ sí orí màá lọ sínú Google sìn màá lọ search fún hundred naira I just remember that fún àwọn tí wọ́n ń gbò wá tí wọ́n ò lè màá lọ sí orí Google sìn màá lọ search fún hundred naira ẹ jẹ́ kí n bring uh, Google ẹ jẹ́ kí n bring my network back into the zone live and direct màá gbé wá sí màá gbé uh, màá gbé sùn mi wá sí orí sí orí mídíà màá gbé wá sórí media ń sìn then we will now go by ah, a máa wá lọ wò ó a máa wá lọ wò ó ní tí mo ń sọ yìí we will go and check it online whether the Nigeria is expired or not we will just go and check it whether the Nigeria is expired or not both of us will just go and check it whether Nigerian is expired or not let's ah uh, we will go together we will go together I will make it big then after that I will I will bring my camera very slow to that. Then we will go, we will go and check it online. We will go and check it online whether Nigerian is still alive or it is expired. We will go online directly. I want to do it. I want to do it live and direct. So everybody will understand that Nigerian is expired. That we are not more in Nigeria again. Even though now is there, is there till now, is there till now is there. Let me remove, let me sort yes, so that I can bring the, then let me, let me bring my camera on board. Let's see. Let's see. We'll just go and check it. Whether Nigeria is still alive. have to. Now, I'm coming live with you. As you can see, now what we need to do is to go to our Google. Let's just go to our Google. Let's just go to our Google. Then, then let us go to our Google. Please follow me with this program. Just follow me. Let us go to our Google. Then what we need to do, we need to go and search for one naira. We need to do and search for 100 naira. So from there, we will get it right. 100 naira. You can search it for you. 100 naira. You can see as an 100 naira. 100 naira. 100 100 naira. Let me see. 100 naira. Let's find the image of 100 naira. Now, we will find the image of 100 naira. Our is a little bit slow. It's a little bit slow. I'm going, I'm searching for 100 naira. Now, let me bold it. Let me bold it. If you can see it clearly, I've bold this 100 naira. I bought it. I bought this 100 naira. Then, if you look at it, you key Central Bank of Nigeria. Then, let me pick my pen. Let me pick my pen from, let me pick my, uh, can I, where is my pen? Okay, at least I've, uh, let me pick my whiteboard. Uh, where's my whiteboard? Uh, okay. Now, look at this 100 naira. You will see from here, Central Bank of Nigeria, 100 naira. You will see Central, okay, Centrary, 1914 to 1914 to 2014. This exactly this place, you will see it, they write it boldly. 19, 1914 to 2000 and 2014, 1914 to 2014, this shows that Nigerian is expired. Check it online by yourself. 100 naira. When you see it, you will see the note. it down. You can see that 1914 to 20, 2014 century ìyẹn ni pé ó ti ó ti expired ó ti expired kò sí ní tí à ń pè ní Nàìjíríà mọ́ kò sí agbègbè kò sí tí a ń pè ní nàìjíríà mọ́ ó ti expired so which is mean pé our contract as amalgamation in 1914 is expired we are not more Nigerian we are not more Nigeria we are not part of Nigeria we are part of Oduduwa nation we are part of Yoruba nation we are part of Oduduwa we are part of Yoruba nation ọmọ Oduduwa ni wá now ó ti expired tí a bá lọ wẹ lọ sí stock ẹ lọ wò ń bẹ let me find another one you will see the same thing another one you can see it here you see it here it is expired go search one hundred naira you will see it clearly that pé kò sí tí ó ń jẹ́ nàìjíríà mọ́ wàá rí ẹ máa rí clearly pé kò sí tí ó ń jẹ́ nàìjíríà mọ́ ẹ máa rí clearly wípé ó ti expire kò sí tí ó ń jẹ́ nàìjíríà mọ́ kò sí tó ń jẹ́ nàìjíríà mọ́ ẹ lọ wò ó níbẹ̀ olójẹ́ kí n gbé wá fún ibẹ̀ yẹn pé kì í ṣe bóyá pé ọ̀rọ̀ ẹnu so tí wọ́n bá bí í léèrè wípé kí nìdí tí nàìjíríà ò ṣe lè grade ẹ sọ fún wọn pé kò lè grade Joseph Babalola ní impossible. What do you mean by impossible? Joseph Babalola, do you think I'm lying? It is true. Go there. Search it on your net. That is why I bring it live. Joseph Babalola, you said impossible. Go, go and check it on net. This is what people don't know. This is what people don't know. Go and check it on your Google. Just type 100 Naira. You will see it there. You can see that I'm online. This is a live program. This is a live. This is live. This is a live program. Go and check it. Just confirm it, please. If you can, those who are watching me, please confirm it and tell me that it is true. Maybe I'm lying. Please, I need confirmation. Please go to your Google and then search for 100 naira and then go to your image. Please, I want, if I'm lying on what I'm saying, please, I want people to confirm it now. It is there. Please check it. Go to your Google and then check it if I'm lying. That is why I'm going online directly. You can see my background. My background have changed. This is internet. I'm, I'm giving you the live program. I'm taking it from the live. olúwàsíyọmí dao wọ́n ní wọ́n ní impossible Ha! Hey! oh my god olúwàsí olúwa olúwàsí please olúwàsímiláyọ̀ wọ́n ní impossible please take it online please <laughs> i'm mo dára lónìí o this is serious ah what is impossible this is what we are saying we are blind My next topic is that Yoruba people are blind. That is my next topic. We are blind. We don't even go for research. We don't even go for research at all. We are blind. What is wrong? Let us wake up. What is impossible? Check it on check it on Google. It's there everywhere. Check it on Google. Just confirm it now, please. Confirm it. Please confirm me. Confirm what I'm saying. I'm not just bring any any or any irrelevant uh, any irrelevant topic. I don't just bring anything that is not confirmed. It is only for hundred seconds. Yes. Hello. Hello? Hello, Mao? Ẹ jẹ́ kí n wo bóyá wọ́n ti send me a message. Hello, ma. Hello? ok ẹ jẹ́ kí n ẹ má wọlé màá pè ní tẹ́ bá ń gbọ́ mi màá pè ní sí fún ara mi ṣe gbọ́ ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n pè é ẹ jẹ́ kí n pè ẹni tó ń pè mí yẹn <laughs> ah this is serious wọ́n ní impossible please check it online go check it check it by yourself whether it is for money, please share share share thank you very much share ẹ lọ wo tó bá possible tí ò bá possible ẹ jẹ́ kí n mọ̀ tó bá jẹ́ pé tí mo ń sọ yẹn pé irọ́ ni mo ń pa ẹ lọ wò ó you can check it by yourself. That is my next topic. Why Yoruba people are blind jẹ́ kí n pè é ẹjọ́ má bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí n pè é padà ṣẹ́gbẹ́jọ́ ẹ ló mà ṣẹ́ ń gbọ́ mi ẹ jẹ́ kí n pè é padà mo ní láti connect network yẹn. ẹ jọ ẹ jẹ́ kí n sáré connect network yẹn tó ń pè mí <laughs> ẹ̀yin tẹ́ ní mo pẹ́ <laughs> wọ́n ní impossible ẹ jọ mo fẹ́ àwọn àwọn bàbá ẹ ló mà. hello. hello. ẹ rọra o ẹ ti wà lórí line o. àmọ́ àwọn live tv. hello. ẹ bẹ̀rẹ̀ e sọ ṣé live ni wọn. bẹ́ẹ̀ live lẹ́wà live lẹ́wà bẹ́ẹ̀ ni. ẹ ṣe tán ṣé ẹni sọ àkíní kan ń ṣẹlẹ̀. Okay, sir. We have some people that want to frustrate your effort. Ẹ má bínú pé mo sọ English o. All right, sir. Àwọn kan wà tó máa ń láì fọ́ frustrate effort wà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sà. nǹkan tó ṣẹlẹ̀ nípa ọlọ́run bẹ́ẹ̀ ni gbà fún wa. àmín àmín. so whatever thing they like, is should say i would have loved to call your video call i would have loved to call your video call and show you something there. ah i will call you later no problem máa pè yín ẹ má wọlé máa pè yín iṣẹ́ ti gbọ́. all right sir. ẹni sùn mo fẹ́ àbí àmọ́ fẹ́ kí n kàn wọ́n ní video call yẹn. bí àwọn ọmọdé California mo gbàgbọ́ àwọn káàdì kan nínú báàgì nàìjíríà kọrin mo dẹ̀ délé I have about 200,000. I can show you the cash here. Kò sí báńkì kan gbogbo west south bank American bank kò sí báńkì kan tó kéde owó Nàìjíríà. Ìbẹ̀ ló kéde owó Ghana, ìbẹ̀ ló kéde owó Cameroon, ìbẹ̀ ló kéde owó. Ẹ wo, dádì mi, dádì mi, hello sir, hello. Ṣé rí mo kúrò Nàìjíríà ní ìgbàgbé ọdún méjì síbi tá a wà yìí. I came with this money. This is a lie. Look at it. This is Nigerian money for the past how many years i My came brother, look at it with me they cannot change it. mo fẹ́ fi ẹni sùúrù mo tẹ̀ <laughs> fi Help tẹ̀ fi jáde wá mo fẹ́ fi jáde wá. ẹ pè mí fídíò kọ ẹ pè mí ẹ pè mí ẹ pè mí you can see this Nigerian money look at it i could not be able to spend it look at it this Nigerian money for the past two years tí mo ti kúrò ó wà ń bì then what are you saying that Why are you saying it is not possible? They can. Look at it. This is Nigerian money. I have it here. I keep it for complete two years. I cannot be able to spend. They can't even change it. Hello, my sister. Hello. Hello, ma. Hello, bàbá mi. Hello, ma. Yes, ma. Ẹ Yes, ma. <laughs> ẹ ṣe gan ni ẹ ṣe wọn. Ah, mo fẹ́ dá sí ètò tí a kọ́wọ́ yẹn ni. yọ ó da ẹ ṣe gan ẹ máa bá ẹ bá wa dá nílẹ̀ lẹ́tọ́. torí àwọn tí wọ́n ń dáàbò ni o ṣẹ́rí mo ìgbà tẹ́mi ń bọ̀ ní us èmi gan kó àwọn owó kan dání lójú owó nàìjíríà ṣẹ́rí ètò ẹ̀ ń ṣò lọ́wọ́lọ́wọ́ yẹn mo mú dání bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí <laughs> centenary one hundred naira centenary from nineteen fourteen to twenty fourteen ló wà ń bẹ́ẹ̀. a ń ná owó yẹn ní nàìjíríà. a sì ń ná. owó nineteen fourteen to two thousand and fourteen tó ti ẹ̀fà wọ́n kọ́ síbẹ̀ ná àwọn èèyàn dẹ̀ ṣe ń gba owó yẹn. Ah. ṣé orílẹ̀-èdè la wà ní orílẹ̀-èdè irọ́ orílẹ̀-èdè fraud orílẹ̀-èdè scam kí ni wọ́n gbé fún wa jẹ gan ah. la fẹ́ bọ́ kúrò nínú kinní oko ẹrú yìí ìgbà wo fẹ́ hello. hello sir mo ń gbọ́ ẹ̀ máa mo ń gbọ́ ẹ̀ mọ́ mi <laughs> mo ń gbọ́ ẹ̀ máa. ẹ torí àwọn èèyàn yẹn ni mo ṣe ló ṣe ká mi lára láti pè wọlé o ah, àwọn èèyàn wá tají òtítọ́ ọ̀rọ̀ ní gbogbo tẹ̀ ń sọ yẹn kò ń ṣe lórí gbígbé tí wọn bá lè google ẹ àlìs àwa mo dání akọ dání bíbá olówó àwọn mi tí mò ń wò yìí gbogbo nǹkan tọkọ yẹn ó ti expire ó sì ti ń ná fáwọn èèyàn. wọ́n sì ná. àwọn pípọ̀ yìí mọ nǹkan tí wọ́n ń ṣe. káwọn èèyàn wá tají o káwọn èèyàn wá tají o kọ́ má ń bọ́ sórí pariwo ni torí àwọn kan sọ pé ṣe là ń dẹ́rùbà àwọn àwọn aráàlú òyìnbó yẹn ẹ̀wọ̀n kan pariwo ni wọ́n ń da gbogbo ẹ̀rú ni wọ́n ti fẹ́ pa wọ́n run tán wọ́n ti fẹ́ wọ́n tán ní orílẹ̀-èdè yìí ò ó ti láti twenty fourteen káwọn èèyàn wá tají contract san bó orílẹ̀-èdè yẹn ṣe ó ayé yẹn tají o ó jẹ́ tí mo fẹ́ mo kàn fẹ́ confirm yín ni sà. ẹ ṣe gan ni mà ẹ ṣe àdúpẹ́ mà ẹ jẹ́ kí n gbé ládé mi náà wọlé ẹ ló sà yà ẹ wo live program ṣe ti rí báyìí dáàdì ló wà live fún sí wọn máa kó jáde fún wa sí ṣe ti rí I should have, I should have bring it to abo ṣe ti money kò sí tó lè ṣe ní gbogbo kọ́ńtì yìí amẹ́ríkà mo wà california mo wà ìyáàtò kò sí tó lè ṣe gbogbo owó yìí. ṣé ẹ ti rí i. I have been having this cash for long. So that tells you that Nigeria is gone. But we are still the two. Let's take it. But there are some people out there that like to post it. And then, yeah, of course. I was telling that impossible. They said impossible. my brother, my brother àìfọ electric monument bá gbèdé wọn fún wọn ní káàdì lọ́wọ́ sínú báàgì mi. ẹ wo ẹ wo tèmi lẹ́ ń wò yìí sá ẹ wo tèmi lẹ́ ń wò yìí láti almost like two years ẹ wo lẹ́ ń wò yìí mi ò rí náà o lẹ́ ń wò yìí. wọ́n ṣẹ́wó tó kù bí o ní fago bank wọ́n ṣẹ́wó tó kù bí. àwọn ṣẹ́ gánà mi sá. wọ́n ṣẹ́wó gánà o nàìjà. UAE UAE níbi tí mo wà yìí wọ́n ṣẹ́wó fún wọ́n ṣẹ́wó gánà where are we going. wọ́n ń sẹ́wọ́ Ghana ní uae bí wọ́n àṣẹ ti Nàìjíríà wọ́n ń sẹ́wọ́ Ghana ní bí wọ́n àṣẹ ti Nàìjíríà ara àtọ̀. Eh, eh. oh my god ẹ wo ibi tí mo kó sí lélẹ́yìí ibi ni mo fi sí ibi tí péjọ ti bá tó lọlé tọ ìwọ tí o bá lè search kó wá tó o bá lè mọ̀ wá tó o lè wá a jẹ́ pé ò ní ìdí ẹ̀ nìyẹn bọ̀wọ́ tó bá ní láti wá please ẹ take research ẹ gbá research ẹ lọ gbá research gidi network yẹn ti bàdàn ṣe gan nìsa ẹ lọ gbá research ṣe ti bẹ́ẹ̀ yẹn owó oní wọ́n fi hàn wá tó jẹ́ tó jẹ́ owó náírà tó jẹ́ náírà kò ní láti parọ́ just go there and search for it you will see it clearly that the money is there, it is expired since 2002, since 1914 to 2000 to 2014, ó ti expire and then because wọ́n kó pamọ́ o ni wọ́n ṣe ń gbé everybody fi ń na àwọn ọ̀rọ̀ yóò kí sọ̀rọ̀ tá a máa parọ́ fún yìí ah ẹ̀gbọ́n tí sẹ́dìbòwò sọ ni sẹ́dìbòwò kọ́ nìkan òun àti àwọn ọmọ ẹ̀yìn ẹ̀gbọ́n orin tí wọ́n kọ ni ẹ jẹ́ kájọ lọ gbọ́ orin tí wọ́n kọ torí pé gbogbo ẹ̀ pátápátá running. irọ́ ni gbogbo ẹ̀ pátápátá lórí àbòsí pé àpapátá lórí èké kò síbi tá à ń lọ a ní láti dára wa láàmú lórí irọ́ lórí irọ́ ni gbogbo ẹ̀ lórí irọ́ lórí irọ́ ni gbogbo ẹ̀ lórí irọ́ ni ẹgbẹ́ tí wọ́n kọ́ fún wa. need a freedom. You and I need a freedom. You and I, we need a freedom. How do we get that freedom? How do we get that freedom? Until when we seek for it? It is not everybody. We have to sit down and find the truth of what we are. We have to sit down and go for research. Take research. I have told you when Nigeria was created. I have told you who named Nigeria. Nigeria was named in January 8, 1897. That is when they named Nigeria. And then they extract Nigerian from, from River Niger. That is where they extract Nigeria. And then Nigeria was named by a British, by a British journalist. We call it Flora, Flora Saw. Then at the end of the day, Flora Saw was married. She married Lord Luga, which is mean that Nigerian was named under trade by Babatan, which is mean that Nigerian was named under a, under a rock of fail, which is mean that Nigerian was named under under what I call under loot, loot our loot our resources, loot our resources. That Nigerian was named to bring you and I down. They named that Nigerian to bring you and I down. And they tell me since you as a Nigerian name that Nigerian he sits Awolowo name that Nigerian he sits General he sits Azikiwe name that Nigerian he sits Amadu Bello name that Nigerian he sits Aláàfin of Ọ̀yọ́ name that Nigerian he sits Olúsàkí of Ṣakí name that Nigerian he sits Ogba. he sits Ọba of Benin sit down and name that Nigeria. No, they are not. They are not aware about Nigeria. None, none of Nigeria are aware about that name called Nigeria. None of Nigeria are aware about that name called Nigeria. Nobody aware about that name. We are not aware about that name. They just give us that name under the bedroom. Nigeria was named under the bedroom when they are having sex together. Then tell me how that country, how that country will be a great country. That's why I ask you. Is it Nigeria great before? Is it Nigeria great from the beginning? Is it Nigeria have ever great before? The only, the only region, the only region that enjoy what we call independence or what we call freedom, it is only, it's only Western region. Only region that enjoy a little, maybe within, it's not, it's, it's, it's not up to 10 years, the enjoyment is at least, that's about 1955, and then the, the uh, we, we get independent 1960. The, the, the enjoyment was not even last for seven years. That is during war. The enjoyment was not even lasted for six, for seven years, only maybe five years, within five years. It's just within five years It's only just within five years. That's only the Western region. And this school of eh, that's all. The first television in Africa, the first tower building in Africa, the first eh, radio station in Africa, the first university in Africa, the first road in Valley in Africa, the first road in Nigeria. So that is only, that is history that we have already built. The history is there that Nigeria, that Yoruba as a great country. Yoruba is a great before. And then don't forget, Don't forget, the Nigeria International, the Nigeria Embassy, they are using in America now. It was Lagos Embassy. It was it was Yoruba Embassy. The Nigeria Embassy that they are using in US now. It is Yoruba Embassy, not Nigeria Embassy. Go and go and take your research. You that is said impossible. Go and find out The stock exchange that Nigeria is using now in Lagos State, it is not Nigeria Stock Exchange. It is Lagos State Stock Exchange. At that time back, Lagos State Stock Exchange at that time. Tell me, okay, what Nigerian create since we name Nigeria? They did nothing. Only to only only only to fraud, only to lie, only to steal, only to take our money, only to only to rules. They said UK, they said UK Fèyí Otúnwàn they said UK they said it is UK then why are you saying impossible and I give you the proof I prove it for you then you said impossible the game is over Roland the game is over the game is over the game is over we need to go back awareness Yoruba nation now awareness is going on in everywhere Yoruba nation now My next program, I will come a fool in only awareness. And then my next topic is like why Yoruba people are blind. That is my next topic. Please, if you have any evidence, please send it to me. If you have any past, send it to me. Why Yoruba people are blind? We are all we are we are the most educated person. We are the most learned person. We are the most scientific person. We are the most spiritual person. We are the most religious person. We are the most solar person. We are the most population person. We are the most, most. Then why, with all, we are still blind? With all, we are still blind. Why are we blind? Because of this. Check this video. Because of a little thing. Because of a little thing, we are blind. Because of a little thing, We are blind because a little thing. We are blind. We are blind because of this. We are blind because of this thing. We are blind because of this thing. We are blind because of this thing. wọ́n ní àpótẹ́ ẹgbẹ́ dání wọ́n ní ṣé bẹ́ẹ̀ lẹ́kọ́ hospital ti ẹ promise ọdún kẹrin sí. àbí ilé ìwé tí ẹ fẹ́ ṣe fún wa iléèwé tí ẹ ní ẹ fẹ́ ṣe fún wa. Mr Túnjí Babalọlá. bàbá mo ṣì ń bọ̀ àbẹ́lẹ̀ jẹ́ bí ọ̀nà geere tí ẹ promise wa bí ọdún kẹrin sẹ́yìn ah. ṣẹwárì ẹ má wọlé jan èmi ẹ lọ jíṣẹ́ fún àwọn èèyàn mi pé tọ́ honorable wa o chief Ademola Babalola. o wọ́n tuntun gbé àǹkárá wa ká lò fún ọdún mẹ́rin ṣé iṣẹ́ tí wọ́n rán ẹni sí mi. ẹ má wulẹ̀ jẹun pátá bàbá màá lọ jíṣẹ́ yín fún un. they will use this to put you in a bondage for four years. They will use this, this materialism to put you in a bondage for four years. Then after four years, what will not be your gain? Let us think, think. That is the one article that I read today. He said Yoruba betrayed Abiola, Abi, uh, Awolowo the quotient debate. hello. hello sir. hello ẹ tún wà lórí ètò. hello. hello sir. yeah so nǹkan tí mo ṣe ń yes sir. was this advice I love the video you showed earlier thank you sir. All rẹ̀ jẹ́ bí see. All ọlá rẹ̀ jẹ́ kí a gbọ́n débẹ̀. àmín. It is high time kí àwọn ọmọ Yorùbá ká lajú. Hmm. It is high time ká jí láti ojú oorun tàbí ń sùn. Oorun tàbí ń sùn for donkeys of years ká jí báyìí o. Hmm. We are no longer babies. Our youth should not be fooled with tinku, with change, with small money given to them. Yeah. Hello? Hello, sir. Mo ń gbọ́ yín, sir. We should be wise. We should wake up from our slumber. Hmm. Ẹ wo pàtó Tinubu ṣe recently. Hmm, ó kówó lọ sí Katsina àbí ilẹ̀ Haúsá hmm. ọjà ṣáṣá tó wà ní Ìbàdàn jò we have so many places in. mo ti gbọ́ pé dáàdì wa dáàdì wa o ẹ jọ̀ọ́ ibẹ̀ ibẹ̀ gan ni mo ń bọ̀ ẹ sọ tó yóò ní tí mo fẹ́ fa nǹkan yọ láàrin yẹn ni mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ tán màá wá sọ tí mo fẹ́ sọ ń bẹ̀ ẹ sọ̀rọ̀ tán. nǹkan ìwọ yóò pààyàn pé nǹkan tí mo ṣe ń sọ ni pé these are the people that we think they are our leaders hmm. ilẹ̀ Yorùbá Tinubu is no longer our leader. No, no, no. You see, it's we not. youth are the leader of ourselves. Yes. It is now the time. It is now time for us to give them to their proper place. Tinubu, it is high time for you to go and retire. You have fooled us enough. Yeah. You fooled us with change and change and change. Hmm. I will never see change. Yeah. I was a lecturer in Kosia Polytechnic. I was retired. Don't say Polytechnic before I left, I didn't retire. I left the place. I come back to the place to stay with my wife hmm. because I worked for ten months without pay, without no salary. ten months hmm. without salary. mẹ́fà ẹ lọ confam mi lọ́wọ́ àwọn tó ń ṣe ní ọjà fún tẹ́lẹ̀ kan ẹ gbọ́ pé ẹ ní ìṣèlú fún mi pé how many months are they owing their salary and nobody can talk. Hmm. nobody can talk and that is what we are facing. although civil servants civil servants are suffering civil servants are begging they can't even buy stuff in the market. Hmm. That tells you how bad. Sin is worse day so by day. That it is now time for our youth to wake up from their slumber. Our time struggle with our people in Nigeria. It depends Nigeria that the country Nigeria that people didn't know Ebola. Yes, of course. They could die no last couple men. But àwọn adájú wà ní pé òkè ó ẹgbẹ́ òkè tí wọ́n kọ̀ wá balẹ̀ dágbà at least ẹnìkan kò ní bí àròyìn onítìmọ́ òwà ní paradise. <laughs> Mo rẹ̀ àtúnlé ṣe náà ní so ẹ̀yin tẹ̀ wá lé gbogbo gbogbo lẹ́ẹ̀kẹ́ ṣe nǹkan gidi kẹ́ fún àwọn politicians pé it's high time you guys retire and let us post this. Hmm. Okay, now he is doing things in the west, in the north. Do you know his political plan? Let me tell all the Yorubas. He wants to use the same political strategy Obasanjo did in 1999. Hmm. Obasanjo faced north. Wọ́n dẹ̀ wò ó, wọ́n dẹ̀ dìbò fún, ó dẹ̀ wọlé the same thing but our face is right. ó ń not one of the ṣe birthday bàbá tó ti wọ ninety something the sixty nine birthday me, àbí sixty five birthday ní ilẹ̀ haúsá àwọn ọmọ yorùbá tó ń pariwo ẹ̀ káàkiri so àwa báyìí àtẹlẹ alátẹnudẹ ni wá. sixty nine ló ṣe ó lọ sí ilẹ̀ haúsá. We are tired of this fooling and fool and fooling us. We want to go. We want to be on our own. We want to. At least we have I was in hospital in the airport here. Someone who was going to back hmm. from those states, APT, Ogun. Hmm. So many of them here in California doing well in their profession. Hmm. Then we are scared to go back to because of the world. People are the Our leader was it, our So please, they you should wake up from their slumber. Thank you, sir. They have to. If they can I pause. They have to wake up. Let's talk precisely any program. I respect every program I talk about with you. I love the program. I take my time to listen to it. Thank you, sir. Please, I add it up in a go along. Amen. Ṣé gani sa? Ẹni bá dé kékeré àmì síwájú, òun ló fẹ́ àìlò àdébíbá o. Àmín àmín àmín. Thank you so much, sir. Thank you so much. Ẹ ṣé gẹ́gẹ́ bí tí mo ń sọ lọ ẹnì yẹn ní pé yorùbá pé àwọn ni wọ́n da Awólọ́wọ̀ ó ní after thirty years àwọn ni wọ́n tún wá da Abíọ́lá ó ní this another thirty years ó ní kí a má da Tinubu ẹ wá bí mí léèrè ṣé Tinubu gẹ́gẹ́ ò ti dára ẹ̀ tí Tinubu bá mọ̀ pé òun ka yorùbá kún ni kò ní ìfilẹ̀ yorùbá lè kọrí sílẹ̀ haúsá Tinubu ti mọ̀ pé òun kì í ṣe yorùbá mọ́ kí wàá láwọn fẹ́ tẹ̀lé Tinubu mọ́ sí wá àwí tẹ̀lé Tinubu's Why are we follow Tinubu's? Because Tinubu have declared that it is not Yoruba. don't know. Because whatever that he's doing now, he's doing it to Hausa. Something happened in Sasa, he doesn't go to Sasa and compare. Ó gbé owó lọ. Ó gbé owó lọ. Sasa ó tún ṣe ó tún ṣe ó tún ṣe sixty nine birthday. Ilé Hausa ló ti lọ ṣe. Ilé Hausa ló ti lọ ṣe. Kò wá sílẹ̀ So Tinubu ò kì í ṣe Yorùbá So now this is the youth We don't count Tinubu as our father again. We don't know Tinubu because what he's doing now is only face northern. So kishele í So why are we calling Tinubu our father? Why? Tell me the reason. Now this time around it is youth. It is not another. It is youth now. Tell me the reason why we say Tinubu, Tinubu, Tinubu. Ẹ jọ̀wọ́, I will try to call this program to call it off for today because at least I've exhausted all my power. So let me reserve it. Thank you very much for those who have been joining on this program. I really thank you. But before I go, I have a tips for you because we have Adéníkẹ́ mo dúpẹ́ jọ nínú ẹni tó pé àti wọ́tálọ́mọ àlè náà yẹn méjèèjì ta ló máa lè give me the fact ta ló máa lè lẹ́yìn méjèèjì just tell me ta ló máa lè now yorùbá sọ̀rọ̀ wọ́n ní ọmọ tó bá sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́ are you not even hear about the proverb adẹ́nìkẹ́ mo dúpẹ́ are you not hear about that proverb pé ọmọ tó bá sọ lẹ́nu ó sọ àpòyọ̀ká Tinubu ti sọ lẹ́nu ó dẹ̀ ti sọ àpòyàkọ́ because he deny all Yorubas including you that you say someone is ọmọ including you. He neglected you. He moved to northern, he moved to northern side. Then you are accuse someone ọmọàlè. Then you are you are utter a statement pé ẹnìkan ọmọàlè. Then who are you? Who are you? Adenike, Modupe, who are you? This is those people. Who are you? Then tell me who are you? You are called someone ọmọàlè. Who are you? Then Adenike, Modupe. Tinubu is not a Yoruba. níbo ni Tinubu ti ní owó tó owó tó national ti bolo ti rí do you know how Tinubu exo do you know how Tinubu extract Ọ̀ṣun state through Arẹ́gbẹ́ṣọlá do you know that kai a sì ní àwọn kan tó yẹ pé they are still blind láàrin wa but okay Thank you so much. This is New Nigerian. We are going to New Nigerian. Then, then I will stop this program. This is our New Nigerian. And please, if you want to go by this, you go. This New Nigerian. If you know that you want to go to this to this New Nigeria, you can go. Nobody. But to me, I'm not going to this New Nigeria. I'm going to Yoruba Nation a great nation, a nation that build, a nation that named by myself. God bless Nigeria. God bless Oduduwa nation. God bless Yoruba nation. We are look at a new Nigeria. If you like it or not, this is our new Nigeria. Hello, sir. Hello. Hello. pé ah mo fẹ́ lọ ẹni tó dẹ̀ pé mo fẹ́ lọ sí new ni o jẹ́ kí n I want to go to new Nigeria and then wọ́n dẹ̀ pè mí padà ẹ lè pè padà sà tí ẹ bá ń gbọ́ mi then kí n máa fi àsìkò yẹn lọ sí new Nigeria ìwọ tó bá fẹ́ lọ sí new Nigeria you can go this is your new Nigeria ìwọ tó bá ti mọ̀ pé you believe in one Nigeria this is your new Nigeria it's better you just go now nobody is disturbing you this is your new Nigeria you can go. As you, see it, you see them, you see them. So you want to go, you can go to the room Nigeria. Bye bye. I will play it more than seven or eight times. Bye bye, Nigeria. This is your send me I. I will send the video to you. For those who need the video, please, <laughs> because for those who need the video, just say hi to me on my WhatsApp, then I will forward the video to you. That is a new Nigerian. You can see it, it's very clear. We we have a new Nigerian now. So for those who want to go, no problem, you are free to go. So that is a new Nigerian. If you want to go, you can go. So it is free for every one of you. You can choose whatever you like. I have choose to have a new nation. I am not a Nigeria anymore. So please, if you still want to be, I will be continue play this video until we have our nation. So just say hi to me on my WhatsApp. That's my number. You can see my number. Then I will send the video to you as you say you need it. Thank you so much, every one of you. I thank you so so much for uh mo kí gbogbo yín pátápátá ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ mi thank you so much mo really appreciate wọ́n ní good for them that <laughs> Ronald <laughs> wọ́n ní good Abiodun just say hi to me on my WhatsApp that number it is my WhatsApp just add me then I will send it to you <laughs> so thank you so much ẹ ṣe púpọ̀ níbí yìí náà ni a ó ti máa dákẹ́ fún tòní àmọ́ tó bá ṣeé ṣe a ní lè pa òwe ní òní torí pé a ti gba àkókò púpọ̀ jù a ò ní lè mú òwe wá ṣùgbọ́n tó bá ti di ní ìjọ tàbá tó ti pàdé bóyá ọ̀la bóyá anytime bóyá ọjọ́ Friday tí a bá tún pàdé ẹ̀tún ó dà pé mo ti ti rí mẹ́sẹ̀gì kan bí n sìn. all right sir àwọn èèyàn ti àwọn èèyàn ti wọ́n kí n máa sẹ́ni ẹ̀ sáwọn that is new Nigeria so <laughs> so new Nigeria wà nìyẹn so ọlọ́run á ràn wá yẹ ẹ̀yin yẹn wa torí náà ẹ jọ̀wọ́ lórí family matters wa we have discussed that our family matter we have a new page family matters a máa ní new page but on Friday a máa ṣe family matter yẹn lórí lórí page yìí for the last time on Friday we will discuss about family matter on this page then after Friday they will be using a new page then Friday náà ni màá màá fi page yẹn síta family matters n tó máa ń ṣẹlẹ̀ láàrin ìdílé so. New next, <laughs> oh my God we have many to show you so olúwa máa ràn wá lọ́wọ́ adúpẹ́ torí pé agbéṣetán agbérelé aró àlùkò ṣetán orin lè kó sùn lékèlèké ṣetán orin lè kẹfun ìwó òun náà ni ilé òdìdẹ rẹ ìbàdàn òun náà ni ilé àwòdì ìbárìbá òun náà ni ilé àti òro gbogbo ayé báyìí ni wọ́n ní gún ẹ jẹ́ kí ẹrú fúlẹ̀lẹ̀ kó máa gbé àti òro lọ gbogbo òun náà ni ẹ̀yẹ àwọn àgbà gbogbo wọ́n fi òṣèlé òkété tí kòtò ti ṣe yẹ̀wò omi báyìí òun náà ní ilé ẹja àbàtà òun náà ní ilé ẹ̀gún ẹ̀gbọ́n ò lè jà a kì í gbàkàtà tó wà kìtì kò sẹ́ni tó máa ń rẹ́mọ́ lọ́wọ́ wọn mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń darapọ̀ mọ́ wa lónìí wípé ní agbára ọlọ́run wọn ò ní fi èmi àti yín wọn ò ní fi wá ṣe àwa àti elédùnmarè ọba tó ṣẹ̀dá yín tó ṣẹ̀dá èmi kò ní jẹ́ yọ wáyé bí ó ti wà à ń pariwo Odùduwà nation ọlọ́run ó fún wa ní Odùduwà nation gbà ní agbára ọlọ́run táwọn Elédùmarè wàhálà wa ò ní jọ́dá sàn lérí Odùduwà nation àwa àti ẹ̀yin láwọ́ jọ múlẹ̀ sí Odùduwà nation lágbára ọlọ́run à ń gba Odùduwà nation pẹ̀lú ayọ̀ àti àlàáfíà láṣẹ ọba ìjà wa Odùduwà nation ìjẹ́lẹ̀ fún wa láti máa bá àwọn olùdásà lórí èrè ohun tí a ní ìrẹsì á sì láṣẹ ìdùnnà rẹ̀ ẹ ò ní gba ní tàbátúkẹ́ o. ẹni tó lè ní ìgbàrú èmi kó má gbé e lọ sí ìgbàrú mọ́ ọ̀dọ̀ èyí tí ẹ wò mí tèmi náà tó wò mí kó má gbé lọ. àlùkò tó ń gbélé lè kó sùn fọwọ́ àlùkò èyí kó má gbélé lè kó sùn mọ́ kó má gbọ́dọ̀ bẹ̀yẹ tẹ́ wò mí àti èmi náà wọ́n sọ oúnjẹ rẹ ẹni tó má gbélé lè jẹ fún mọ́ ọ̀nà èyí tẹ́ ń gbọ́ mi àti náà ni kó máa gbé bọ̀ Elédùmarè ọba o kò mà ní dà kò ní fọmọ mú wa kò ní fàyà mú wa kò ní fọkọ mú wa ilé tí yóò ní dàrú ilé tèmi yóò ní dàrú láṣẹ Èdùmarè torí pé àsọdúnmọ́dún òun náà láwọ àsọdúnmọ́dún àsọdúnmọ́rò òun náà láwọ àsọdúnmọ́rò wọn pátápátá gbogbo ìjọba bá ti ń máa jí sí ayọ̀ a máa jí sí àlàáfíà a máa jí sí àìkú tí ṣe táyọ̀ ọ̀rọ̀ kòkòkò báyìí òun náà lára ọ̀tá ni a kì í bọ́kùnrin yẹn lórí tẹ̀ ó déèwọ̀ ẹ ò ní ṣàìsàn àìsàn ò ní ṣe é èyí tẹ̀ wá lórí òkú o o ò ní fòkun rẹ sílẹ̀ èdè ò ní dì í ọmọ aráyè ò ní rí yín ṣe ẹ ò ní ṣe lásán wàhálà yín ò ní jẹ lásán oníṣẹ́ ọwọ́ kó máa rí ṣe oníṣòwò kó máa rí ṣe àtàbọ̀wọ̀ àtàgbèrè ọjà gbogbo ẹ̀yìn ìṣèjọba pátápátá ọkọ̀ ọba àdá ọba kò ní ṣayín lẹ́sẹ̀ láṣẹ ọlọ́run ọba lágbára gbogbo wàhálà tí ẹ bá wá fi ọwọ́ ara yín ṣe gbogbo wàhálà tí ẹ bá fọwọ́ ara yín ṣe gbogbo wàhálà ìdààmú tí ẹ bá fọwọ́ ara yín ṣe ẹ ò ní fọwọ́ ara yín yí dànù láṣẹ ọba tó dá yín tó dá yẹn ẹ kò ní ṣe wàhálà lásán kò bẹ́ẹ̀ ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé títí táwọn máa pàdé èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ọmọ borí owó adéníyì èmi lọ́mọ rẹ̀ sá ọmọ rẹ̀ sá lẹ́gbọ́n ìpalà kúrò èmi lọ́mọ bá dùn èmi lọ́mọ tó tó fún mi ní yamani lára ọmọ ṣe ni wò ṣe ni a máa bára rẹ̀ sá nínú èmi náà ni èmi fèlè sí bẹ́ẹ̀ mo kíra mi káàdùn olókùnrin kékeré kéèké ojú àti ojú ẹ̀rọ ọ̀rọ̀ la fi dá ayé ọ̀rọ̀ náà la fi dá ọ̀rọ̀ títà fún máa pàdé mo sọ wípé ó dìgbà láṣẹ ìdùnmàrè ayọ̀ àti àlàáfíà orí èmi àti yín láòtún máa pàdé ire o ire o ire o ire o.